السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله ọpẹ́ni fún ọlọ́ọba subhanahu wa ta'ala ọba tí ó jẹ́ pé mímọ́ ń bẹ fún ọba àbíkíọ́lá ọba ọ̀kan ṣoṣo ọlọ́ọba tí adé ọpẹ́ fún òun náà ni ọba tí ọpẹ́ yẹ ọba tó dá ẹnìkọ̀ọ̀kan wa tó túkà wáyẹ tó ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ kọ́lọ́ kó má fi ṣe àdánwò fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ètò ṣálùkọ́ wa ti ọ̀sẹ̀ọ̀sẹ̀ eléyìí tí a máa ń ṣe ohun tí a ń gbéyẹ̀wò láti bí ọ̀sẹ̀ mọ́kànlá sí ẹ̀yìn tí lè yá máa jẹ́ ọ̀sẹ̀ kejìlá òun náà ni àlàyé síra wa tí a pe orúkọ ẹ̀ ní àdúrósùn mọ̀hẹ́mátú li'ammatil umma àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fún gbogbo ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam àwọn ẹ̀kọ́ yìí ṣe pàtàkì torí bí àwọn náà ní ìpìlẹ̀ gbogbo tó ń jẹ́ ẹ̀kọ́ ìpìlẹ̀ ẹ̀kọ́ al-ilmu bit-tawhid kábọ̀ nípa tawhid nípa ìdí ọ̀kan ṣoṣo ọlọ́wọ́n ọba wal-ilmu bi arkanil iman ìmọ̀ nípa àwọn òpó ìgbàgbọ́ wàlẹ̀ ìlmu bíi àríkàní islam ìmọ̀ nípa àwọn òpó ẹ̀sìn ẹ̀sìn islam bákan náà àlìlmu bíi ìbáàdà wà àlùwáìhà ìmọ̀ nípa ohun tó jẹ́ ìjọsìn àti àwọn oríṣiríṣi ọ̀nà bí ìjọsìn pín sí àwọn kan tí kíra ìfi sínú nìyẹn. والعلم bìlà والسلوك wàsúlùk àti ìmọ̀ nípa ìwà àti àwọn ẹ̀kọ́ eléyìí tá a máa fi bọ́ náà bá lò tá a máa fi bá ra wa lò láàrin ara wa àti tí a máa fi bẹ́ẹ̀ ní wa tá a máa fi bá lò lóbi jẹ́ wípé tí ẹ̀yin náà bá wo àwọn ẹ̀kọ́ yìí ẹ̀rí kí o tó ṣe pàtàkì ní tòótọ́ gẹ́gẹ́ bí apá àti wọn kọ síra yìí àṣẹ Abdulaziz bin Abdullahi bin Baz rahimahu allah ta'ala rahmatan wasi'a kọ́lọ̀ bá kó bá wa sí bàbá náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ orúkọ síra wọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì ni a ti sọ fún wa àrùkálù islam àwọn nǹkan tó jẹ́ òpó islam a ṣe àlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ bákan náà a sọ̀rọ̀ nípa àrùkálù iman àwọn òpó ìgbàgbọ́ a ti sọ nípa al-imanu billah àti òtó kó sínú ìgbàgbọ́ ní ọlọ́run àti òtó kó sínú alìmọ́nù bíi màláìka ìgbàgbọ́ sí àwọn màláìka àti òfélè náà kó sínú a sì ti sọ fún wa alìmọ́nù bíi kútù ìní ìgbàgbọ́ sí àwọn tíra ọlọ́wọ́n ọba a sì ti ṣàlàyé ohun tí àwọn eléyìí kó sínú eléyìí ni òpó mẹ́ta eléyìí tá ti ṣàlàyé nínú mẹ́rin mẹ́ta tó kù kọ́nà ọba kó fi ṣe fún wa àti àwọn nǹkan tó ṣẹ́kù nínú tíra náà àlìyá ọmọ máa àrókùnrin rọ̀ọ̀rẹ́ ní èmi eléyìí tí a fẹ́ gbé yẹ̀wò òun náà ni tó jẹ́ òkú kẹrin nínú akáni iman nínú àwọn òkú imani àlè imanu bi rusul alayhi musalam òun náà ni ìgbàgbọ́ nínú àwọn ànábì ọlọ́wọ́ ọba tí àsìkò bá sì gbà wá àtúnṣọ ní ṣókí àlè imanu bil yawmil akhir ìgbàgbọ́ nípa ọjọ́ kẹyìn ọjọ́ tó ṣe wípé kò ní sí ọjọ́ lẹ́yìn rẹ̀ mọ́ àlìmánu bi rusul tí a bá sọ wípé ká ní ìgbàgbọ́ sí àwọn ànábì ọlọ́wọ́n ọba àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba màánáàbù ìtumọ̀ náà ni àlẹ́ ìfikọ́ọ̀lù àlejò àzẹ́m òun náà ni pé kéèyàn ní àdìsọ́kàn ká ní àdìsọ́kàn anna Allah astafa minan nas rijalan pé ọlọ́wọ́n ọba ó ṣàlẹ́ṣà àwọn kan tí wọ́n jẹ́ ọkùnrin nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn. ọlọ́run bá sẹ̀lẹ́kì wọn ó túùsì wọn ó ṣàwọn lẹ́ṣà rìjálá ọkùnrin sì ní gbogbo wọn àwọn ànábì ọkùnrin ni wọn kò sóbìnrin nù wọn kí ló dé ni déédéé ni torí pé ojúṣe tí àwọn ànábì yìí gbà yìí kò kì í ṣe iṣẹ́ tóbìnrin máa ń jẹ́ ànábì ó ní wàlá òmùrà àgbọ̀rọ̀ kò ní ṣoríire kò ní láṣeyọrí àwọn ìjọ kan tí wọ́n bá fi obìnrin ṣe olórí wọn kárí kọ́ńtì kọ́ńtì kan wò pé táwọn fẹ́ fi ṣe pírẹ́sídẹ̀ǹtì àwọn obìnrin ni ànábì sọ̀rọ̀ máa ní ọ̀sán láti irú ìdúbí òní ṣoríire kò ṣe Islam gbà wọlé ẹ̀rí pé nílọrin nígbà tí wọ́n fẹ́ gbé obìnrin wá Kwara State àwa náà mọ oríṣiríṣi nǹkan tó ń pàdé lórí rẹ̀ tó tẹ̀ torí ọ̀rọ̀ ànábì ni sallallahu alaihi wasallam táwọn èèyàn bá sọ pé ẹ wọ́n marginalize obìnrin wọ́n fi ẹ̀sùn obìnrin dún obìnrin ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir kò sí tóbi tóbi fáwọn ẹni yóò nígbàgbọ́ wọn ti lẹ́sìn ẹni tó bá ní ẹ̀sìn tó jẹ́ mùsùlùmí ọlọ́ọ̀bá ti ní ṣé ẹni tó dáwọ̀ wọ̀ wá ni ṣùgbọ́n náà ló dá ọlọ́run sì mọ̀ wájú bá ṣe mọ́ra wa lọ ọlọ́run mọ̀ ìdí tó fi dá oníkálukú ó mọ ohun tó oníkálukú lè ṣe àti ohun tí oníkálukú wa ò lè ṣe ọlọ́run bá mọ̀ pé ìjẹun lórí gbogbogbò iṣẹ́ àwọn ọkùnrin ni lọ́nà ọba ṣe gbé ilé wọn lọ́wọ́ àwọn ànábì ọlọ́run ọba ìjáàlì ọkùnrin ni wọ́n àrùn ìjáàlì kọ̀wé àmúna àlàdìsá ọlọ́run bá ní ẹ̀rí àwọn ọkùnrin a ṣe wọ́n ní alámòjútó òpómúléró olórí olùpàṣẹ adarí a ṣe wọ́n bẹ́ẹ̀ fún àwọn obìnrin. bima faddala Allahu ba'dahum ala ba'din wa bima anfaqu ìdí tó fi rí bẹ́ẹ̀ tọ́lọ́ bá fi gbé ọlá fún àwọn ọkùnrin lórí obìnrin ni wípé látara ọlá tọ́lọ́ bá ṣe fọ́kùnrin tí ò ṣe fóbìnrin. ẹ̀rí pé fìdí ọlọ́jì wá anatomy wa náà sì yàtọ̀ síra wọn àwọn ẹ̀ka ara wa kan wà tó pé bó ṣe ń ṣiṣẹ́ ó yàtọ̀ síra wọn àwọn ẹ̀ka ara wa kan wà bí ọlọ́run bá ṣe dáa bí wọ́n ṣe rí wọ́n yàtọ̀ wọn nígbà tí bi ànábì sallallahu alaihi wasallam pé eré òjíṣẹ́ ọlọ́run ọba ó sọ fáwọn ọkùnrin ju obìnrin lọ bóòlù ṣe jẹ́ sọ fún wọn pé náà kò ó ní ẹ̀rọ àwọn obìnrin tẹ rí yẹn làákàyè wọn ó kéré sí tọkùnrin làákàyè wọn ó kéré sí tọkùnrin ní àwọn ọ̀nà tó pọ̀ emotion áfífà bá ṣe máa ń rárá gbọ̀rọ̀ sí tọkùnrin yàtọ̀ sí tobìnrin àṣàjáà ìdí akin tó wà lára ọkùnrin ó yàtọ̀ sí tobìnrin bí nǹkan kan bá ṣẹlẹ̀ tó jẹ́ nǹkan bẹ̀rù ẹ̀rí pé àwọn tí wọ́n ti kọ́kọ́ dákú lọ àwọn obìnrin ni bí nǹkan kan bá ṣẹlẹ̀ tó jẹ́ nǹkan bẹ̀rù kí làwọn obìnrin á sọ ah, àbú ẹ sáré lọ yọjú wo tó ṣẹlẹ̀ kí ló dé tí wù ú lọ ọlọ́run ò wù bẹ́ẹ̀ àbú lọ́lọ́run ọba dá ojú wàhálà bá ṣẹlẹ̀ kó sáré fẹ́ lọ wo kí ló ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ láti lè dáàbò bo àwọn ará ilé ẹ̀ kúrò mẹ́ ìgbà tó ní kálukú wa tá a bá ti wá wò wípé ojúṣe lọ́nà ọba gbé fún wa kò tẹ́ wa lọ́rùn àfi ká gba tẹlómi ìmọ̀ tiwa wàhálà máa ma ṣẹlẹ̀ àdánwò oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé obìnrin ò fẹ́ jókòó síbi tọ́nà ọba fi wọ́n sí wọ́n wò wípé what a man can do a woman can do better látara bẹ́ẹ̀ àwọn náà wò pé gbogbo tẹ̀yìn ọkùnrin bá ń ṣe la fẹ́ máa ṣe wọ́n wá pa ojúṣe tí wọ́n bọ̀ wọ́n pa á sí tọkọ bá ti jáde láàárọ̀ kùtùkùtù lé ìyàwó náà ti jáde kódà ìyàwó mi gan ti jáde ṣáájú kọ́kọ́ tó jáde inú ilé wa wá ń dàrú torí pé kò sẹ́ni fẹ́ mójútó lé primary responsibility obìnrin sì ni pé kó mójútó lé ṣùgbọ́n lèmi látàrọ̀ ọ̀làjú ká ṣe léwu àwọn èèyàn orí gẹ́gẹ́ bíi àwọn ọ̀ṣẹ́ sí ayé àtijọ́ old school ìṣẹ́kí ayé ayé àtijọ́ ohun tí ò wà modern tí ò bá sípò tá à ń lò yìí mu káàkiri náà mọ pé gbèsè ayé wọn ò lè dá àyàfi káàkiri láwọn tí wọ́n ti ṣáájú wa kọ́nà kò fi wá ṣòkò bí ẹ dáadáa. àwọn ànábì ọlọ́ọ̀bá ni dáadáa ni àwòhà ìlẹ́yìn ọlọ́run bá sọ wáhíù kalẹ̀ fún wọn wáhíù ọlọ́run sọ kalẹ̀ fún wọn òun náà lè ràn iṣẹ́ tọ́nà ọba ń rán bóyá kọ́nà ọba àdékíọ́lá nígbà míì ọlọ́run ọba àdékíọ́lá arọ́ màláìkà yóò sì là rọ̀ṣùlà fàyòhìyà bí ìdílé ní ìgbà míì ọlọ́run máa ní kí màláìkà kó mú wá yìí kó mú wá báwọn òjíṣẹ́ ọlọ́run bá ìgbà méjì ni ọlọ́run àti kí nǹkan yẹn rú sí wọn lọ́kàn wọ́n sì sọ pé ọlọ́run bá sọ fún mi wípé eléyìí ò sì fún ẹ̀dá kan àyàfi àwọn àdọ́bí ọlọ́run bá. wàá rú sálẹ̀ ahùn ọlọ́run bá ti rán àwọn òjíṣẹ́ yìí mo bá ṣì rí ọlọ́run bá rán wọn gẹ́gẹ́ bí ẹ àwọn nǹkan tó dá wọn bá sọ fún wa tó bá ti dáadáa báyìí dáadáa báyìí ló máa rí tó bá ti dáadáa báyìí wà á rí dáadáa báyìí tó bá kí òun wà wà níjọ náà tó bá gbà wọn ìwà wà níjọ náà. wà á bọ̀ nítorí ọlọ́run tó wá ṣe wọ́n ní olùkìlọ̀ tó bá mutí wà á wọná tó bá ṣe ṣìnà wà á wọná tó bá jalè wà á wọná àwọn ànábì ọlọ́run iṣẹ́ tó máa bá ara wọn ní o ọlọ́wọ́n bá lè fi ọlá rán wọn mo bá ṣe nínú wa mo bìrì yubalighuna risalatahu ila khalqihi bi'ibadatihi wa jinabi taghut rahmatan bihi ọlọ́wọ́n bá ti fi rán àwọn òjíṣẹ́ yìí láti lè múlò gbogbo iṣẹ́ tọ́lọ́ ọba fi rán wọn gbogbo ẹ tọ́lọ́ ọba àlejò ọlá rán wọn sí ni wọ́n á wú iṣẹ́ bí ọ̀dọ̀ yìí ẹ rí iṣẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run iṣẹ́ tó le ni nígbà míì àwọn nǹkan tọ́nà ọba máa sọ fáwọn òjíṣẹ́ yìí pé kí wọ́n lọ sọ fún àwọn èèyàn wọn àwọn nǹkan tí máa ń le ni. ẹ bá ń ká ọmọ yìí síwájú wa. àwọn nǹkan yìí wọ́n máa ń lé ńgbà míì látara bó ṣe lè yìí á fẹ́ lè ka àwọn òjíṣẹ́ ọlọ́ọba yìí láyà ṣùgbọ́n gẹ́gẹ́ bí àdámọ́ tọ́nà ọba dámọ́ àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ òun náà ni àmọ́ ẹ wo olùfọkàntán làwọn òyìnṣẹ́ ọlọ́run bá máa ń gbé wọn ya í ṣe ọba ẹ rí ìṣẹ̀lẹ̀ kó ṣẹlẹ̀ wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ní ọmọ kan lọ́dọ̀ òun náà ní Zayd Zayd ẹrú ni ó jẹ́ ẹrú tó jẹ́ ìyàwó fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìyá wa Khadija wa fún ànábì sallallahu alaihi wasallam ní arákùnrin yìí pé kó máa ṣiṣẹ́ ran ànábì lọ́wọ́ nígbà tí ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ ṣàánú ẹrú yìí ànábì wa sọ di ọmọlúwàbí ó mú kúrò ní oko slavery oko ẹrú nígbà yìí wá ní ọmọ ìsúnmọ́ ànábì sallallahu alaihi wasallam púpọ̀ ó sì nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam débi wípé ńgbà tí ó pàdé àwọn tí wọ́n jẹ́ bíi ẹ̀ àwọn tí wọ́n jẹ́ bíi zayd ànábì sallallahu alaihi wasallam ó kọ̀ ìyáwó ẹ̀ ó sọ fún zayd ó ní mú kan tó bá jẹ́ pàwọn ẹbí èyí bá ṣe pàdé wọn yìí ó fẹ́ máa bá wọn lọ mo tú ẹ lè mo yọ̀ǹdẹ kó máa tẹ̀lé wọn lọ ṣùgbọ́n tó bá wá yàn wípé èmi ànábì sallallahu alaihi wasallam ló fẹ́ máa wà pẹ̀lú èmi ànábì sallallahu alaihi wasallam mi ní kọ ẹ tí ó bá fẹ́ wà pẹ̀lú mi o kéèyàn kọ́ wá fẹ́ wà pẹ̀lú mi òjíṣẹ́ ọlọ́ọ̀ba kí wá kọ́ sílẹ̀ mi yé ṣe bẹ́ẹ̀ láíláí ànábì sallallahu alaihi wasallam ó sọ báyìí fún bẹ́ẹ̀ nígbà tó sọ bẹ́ẹ̀ fún Zayd àwọn tí wọ́n jẹ́ bí Zayd wọ́n wojú Zayd wọ́n si wo ànábì sọ̀rọ̀ àyẹ̀wò sẹ̀lẹ̀ zayd ní òjíṣẹ́ ń fẹ́ bá lọ ó padà tẹ̀lé sọ̀rọ̀ àyẹ̀wò sẹ̀lẹ̀ lọ́lé látara ìfẹ́ tó ní sí ànábì sọ̀rọ̀ àyẹ̀wò sẹ̀lẹ̀ ẹ̀rí zayd ní ànábì sọ̀rọ̀ àyẹ̀wò sẹ̀lẹ̀ àwọn ọ̀yọ́ mọ̀ ọmọ zayd wọ́n sì mọ zayd mọ sọ̀rọ̀ àyẹ̀wò sẹ̀lẹ̀ wípé wọ́n máa ń pè ní muhammad wọ́n máa ń pè ní ọmọ muhammad torí pàdánù ní ti mú gẹ́gẹ́ ọmọ ọlọ́run bá wá fẹ́ kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ látara zayd àti ó fẹ́ yàwó fún orúkọ ìyàwó rẹ̀ ń jẹ́ wá rí gbogbo gbà ojoojúmọ́ ìjà ni wọ́n máa ń jà lólè sọ̀hábà làwọn méjèèjì o ṣùgbọ́n wọn gbọra wọn yé látara bẹ́ẹ̀ ọlọ́run wa sọ fún ànábì sallallahu alaihi wasallam pé kó tú àwọn méjèèjì ká ọlọ́run bá ní kànábì tú wọn ká kí wọ́n kọra wọn sílẹ̀ ó ní káwọn méjèèjì kí wọ́n kọra wọn sílẹ̀. ó wá lé látara ohun tí ọlọ́run bá ní ká nábì sallallahu alaihi wasallam kó ṣe kó tú wọn ká ọlọ́run wá ní tó bá ti tú wọn ká tán kí ànábì sallallahu alaihi wasallam wá fẹ́ arábìnrin yìí ṣé mọ̀ páwọn ìyàwó pé à ó ní kí ó kọ̀ sílẹ̀ òun wá fẹ́ àwọn pápákọ̀ wò pábò sí kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó tún ní kó kọ̀ sílẹ̀ yìí ọmọ ẹ̀ la mọ̀ sí nǹkan méjì àwọn ẹ̀kọ́ tó fi ẹ̀kọ́ ni lọ́nà ọba fẹ́ fi rinlẹ̀ fún wa àkọ́kọ́ àtàbàzì child adoption nínú Islam ó ní òfin tó so mọ́ tó pọ̀ ẹni pé láyé lèdè táwọn èèyàn bá lọ adopt ọmọ gbogbo tó jẹ́ dọ́kúmẹ̀ntì ọmọ yẹn àti fáìlì ọmọ yẹn wọ́n á parẹ́ yẹn tọmọ yẹn bá fẹ́ dorúkọ sùn orúkọ ẹjọ́ àjọpẹ yìí la máa jẹ́. ìṣẹ̀lẹ̀ yìí náà ló bá ṣẹlẹ̀ fún ọyọ máa ń pe Usama ní Zayd wa fẹ́ mú ilé ìkúrò pé kò gbọdọ̀ níbẹ̀ o ẹni tí ẹ bá àjọpẹ ní ọmọ orúkọ àwọn òbí tó bá jẹ́. òun náà lẹ gbọ́dọ̀ máa fún ọmọ yìí ẹ gbọ́dọ̀ torí pé ọmọ eléyìí àdókẹ́ ṣàyè a á gbọ́dọ̀ jẹ́ kó dàpọ̀ ọlọ́ọ̀bá wa sọ fún àlọ́bí sallallahu alaihi ọba àlejò ọlá àwọn ọmọdé bá àjọ ọlọ́ọ̀bá ní ud'uuhum li aba'ihim huwa aqsatu 'inda Allah ní orúkọ bàbá wọn ní kí fi pè wọ́n orúkọ bàbá wọn pé ẹ má pè ní zaidu wọnú muhammadu mọ́ àwọn ẹlòmíì wá ń wípé a ah, àdóbi fẹ́ fi ọmọ ìyàwó ọmọ ẹ̀ ọlọ́ọ̀bá ti yé wa bẹ̀rẹ̀ pé ń kọ́ fún àdóbi muhammadu láyé rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọlọ́ọ̀bá fẹ́ fi yé wa nípa àwọn nǹkan tó ṣẹlẹ̀ ọlọ́run ní nínú gbogbo àwọn sọ̀hábà lórí sọ̀rọ̀ àyè òṣèlú kò sẹ́ńtọ́ náà bá dárúkọ ẹ̀ nínú Quran àyàfi Zayd Zayd nìkan lọ́nà ọba dárúkọ ẹ̀ nínú Quran tí wọ́n bá bí wá pé sọ̀hábà wo ni ọlọ́wọ́ bá dárúkọ ẹ̀ nínú Quran Zayd nínú Suratul Ahzab Quran chapter thirty three verse thirty seven. ọlọ́run wa ìṣàkóso ìlẹ́bi an'ama Allahu alayhi wa an'amta alayhi amsik alayka zawjak ọlọ́run bá ní ìwà lọ́bì rántí ní ìgbà tó sọ fún ẹ tó jẹ́ wípé ọlọ́run bá parí ìbẹ̀rẹ̀ lé lórí ọlọ́run bá pọ̀ fún ìwà lọ́bì náà ti kẹ́ nígbà tó sọ fún pé wàṣẹ́kìlá fáyọ̀ ọlọ́wọ́n a, ọlọ́wọ́n bá nígbà tí wọ́n ànábì ń sọ báyìí tó ṣe irú wá sí báyìí fi mi lọ́sìgà nígbà tó ń sọ bẹ́ẹ̀ wà tó pamọ́ sí ọkọ̀ ara rẹ̀ ohun tó lọ́ọ́ bá sọ fún ànábì ni pé jẹ́ káwọn méjèèjì kọra wọn kánábì fi fẹ́ obìnrin kò rọrùn fún ọlọ́run ní wa tó fi bí náà ti kì mọ lọ́hùn òdì ohun tó fi ń pamọ́ yìí ọlọ́run bá máa gbé jáde o. wàtàkùsà náà ta ohun tó bí tó fi ń ṣe bẹ́ẹ̀ ni pé òun bẹ̀rù àwọn èèyàn pé á ah, kí ni ká ti gbọ́ kí ni ká ti gbọ́ wàtàkùsà náà kí ni ká ti gbọ́ ṣẹlẹ̀ fàdánwò wà láàrin àwa ẹ tí ò fẹ́ ṣe àdókè ṣáìdí wa ọ̀rẹ́ wa ti fẹ́yàwó kan rí ọ̀rẹ́ wa wá kọ̀ sílẹ̀ kò fẹ́ mọ́ ọ̀rẹ́ wa kọ̀ sílẹ̀ kò fẹ́ mọ́ ṣé mẹ́ pé a wò pé a ó yà sáré lọ mú kó padà wá túbọ̀ a wò wípé a kí ni káyé ti gbọ́ àwọn ìyá màmá sọ pé bóyáwó gan ló ti plọ̀tì pẹ̀lú ìyàwó yẹn pé kó kọ ọkọ rẹ̀ lẹ̀ kó bàa lè fẹ́ o kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn èèyàn kan ní nǹkan òun òun mọ́ ó pa á sí ìwọ sì wò pé ah, bá a ti ṣe da tó yìí bọ́lá ọba ti máa ń ṣe nìyẹn ọwọ́ ẹ̀ lọ́kàn wà ọkàn rẹ̀ ti kú yíkù lọ́ọ̀dún kan sílẹ̀ ìwọ ti ṣe kí ni ó ti fẹ́ kò sí láì fi fẹ́ wàtáṣà náà kódà bí tó lè dé láàrin wa pàápàá jùlọ àwa Yorùbá tí a bá rí èèyàn méjì tí wọ́n fẹ́ fẹ́ra wọn bóyá ojú ọ̀rẹ́ wa ọ̀rọ̀ wo wá padà wọ̀ mọ́ wọn wá fẹ́ra wọn mọ́ kò sí wọ́n ti fẹ́ra wọn wọ́n kọra wọn o wọn ti ẹ̀ padà fẹ́ra wọn mọ́ rárá ni kí lá máa ṣẹlẹ̀ gbọ́mọ́ àwọn òfin à rárá o owó àtọ̀rẹ́ mi ti fẹ́ra wọn rí wọ́n fẹ́ra wọn rí báwo wọ́n ṣákìlì ni wọ́n ṣákìlì tó bá ti wá ṣákìlì tó ń fẹ́ra wọn mọ́ wọ́n tó bá ti fẹ́ra wọn mọ́ ó ti ó kò fẹ́ lòmìn ẹ̀ ti wòye báyẹn káwá tó sọ wípé ẹni tí wọ́n ń pè ní ọmọ ènìyàn ẹni kó lé tòótọ́ wàtàkì àná ọmọ òun páyà àwọn èèyàn wàlláhu àhàkù àǹtàkṣá ọlọ́run ní ìtò sí lẹ́tọ̀ọ́ jùlọ ni pé kò páyọ̀ náà ọlọ́run ni ó páyà ló fi jẹ́ pé ṣe rí mùsùlùmí gbogbo tá a bá ń ṣe láyè tí a bá ti páyọ̀ náà ọba ń bẹ̀ káàkiri kékeré ìyọ́nà olóko bí ọlọ́run bá ní àgbọ̀dọ̀ máa wú kí làwọn ọ̀nà fẹ́ sọ ohun tó ba ilé ayé jẹ́ tó sì máa ń ba ìgbésí ayé àwọn èèyàn jẹ́ òun ni one people we say kí làwọn èèyàn máa sọ kí làwọn èèyàn máa sọ yìí a gbọ́dọ̀ jẹ́ kó bẹ̀ sì jẹ́ mọ́ wa lọ́wọ́ ẹlòmíì mẹ́fẹ́ yàwó àtẹ́níyè kí làwọn èèyàn máa sọ sí ah, bí ọmọ Yorùbá ti tẹ́wọ́ ní sùn ọmọ yóò ti wọ sùn ẹlòmíì fẹ́ ná owó ó fẹ́ fi ṣe dáadáa ládùúgbò àtúbọ̀ wí àdìsí àwọn ìyá sọ pé mo fẹ́ ṣe kárí mi ni ẹni tó fẹ́ sọ̀rọ̀ ọlọ́run tó lọ tó wò pé kí ni káwọn èèyàn sọ àwọn èèyàn lè rò pé mo fẹ́ ṣe torí kọ́ lè mọ̀ mí ni ẹni yọ̀ lágbọ̀ọ́yé ẹ̀sìn. wàlọ́hù àhàkù àǹtàṣà ọlọ́ọba ló lẹ́tọ̀ọ́ sí jùlọ pé ká máa fáyà ọlọ́ọba àlékiọlá ó ní falama kọ́bọ̀ zayidu minha zayidu sọ̀hábà tó lọ bá dárúkọ ní kúránì yẹn ọlọ́ọ̀ni ní zayidu bá ti wá kọ obìnrin sílẹ̀ zawajina kaha àti fẹ́ fún wa lórí sọ̀rọ̀ náà wà ní ọtọmátíkálì tí zayidu bá ti kọ́ ọ́ báyìí tọ́lẹ̀ ṣe ìdá tó bá ń ṣe ó ti di ìyàwó àmì sallallahu alaihi wasallam. lìkẹ́yìnlá yakuna ala al-mu'minina haraj fi àdìwáàjì àdìyà ihim ìlà kọ́bọ̀ òmìnirun náà wà sọ̀rọ̀ ọlọ́run nídìí tá a fi ṣe bẹ́ẹ̀ fún wa nọ́bì sallallahu alaihi wasallam kó lè máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn ẹlòmíì kó lè máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn mùmìnì táwọn náà bá wo fáwọn àdọ́pì èèyàn kan gẹ́gẹ́ bí ọmọ ẹ tó wá jẹ́ ìyàwó fún ọmọ yẹn wọn wá fẹ́ra wọn mọ́ káwọn náà lè mọ̀ pé tí wọn bá ti fẹ́ra wọn mọ́ ẹ̀tọ́ ni kán fẹ́ irú ìyàwó ẹni bẹ́ẹ̀ o kò sí wọn bẹ̀ láàrin ara yìí. wàkàna lọ́hùn wàkàna amúrúlọ́hì mọ̀fọ̀rúnlá gbogbo tó bá ti di àṣẹ tó náà bá o tó bá di nǹkan òmùṣẹ́ ni. ó ta fẹ́ fàyọ́ bí wípé tẹ̀blé hòrìṣàlà ìjẹ́ iṣẹ́ ọlọ́wọ́n ọba ohun tó máa ń lè rí ohun tó sì máa ń lera ni ṣùgbọ́n àwọn àdọ́bí ọlọ́wọ́n ọba wọn ọ̀rọ̀ gbọ́ dá sí wọn ọ̀rọ̀ gbọ́ dá sí wàyí làm dápá àyè fáwọn ọba ìdáfẹ́ àbíta ìdájọ́ ọlọ́run sọ fáwọn tó bá ṣe máa ṣe ní o ṣe ó tì mú ṣe wá dógógó wàá máa ala rasuli illa al-balagh kò sí ohun tó jẹ́ ọ̀rọ̀ yọ̀ láwọn ànábì lọ́wọ́ lọ́rùn yóò ṣe pé kí wọ́n mú ṣe ọlọ́run bá dógóńgó ànábì ní sọ́nà àyè ọ̀sẹ̀lẹ̀ báyìí kò á ní ìwà náà àyà ó ní iṣẹ́ ọlọ́run ọba tí mo mú wá tí mo sọ fún yín ẹ̀yin náà polongo ẹ̀ fún gbogbo ayé kódà kò jẹ́ páyà kan ló bá máa sọ fáwọn èèyàn ẹ gbọ́dọ̀ ṣe àwọn òṣìṣẹ́ ọlọ́run yìí wọ́n bá lábọ̀ rìsáàlà wọ́n wọ́n mú iṣẹ́ ìdí ògógó wọ́n ṣe rán wọn wà ṣìdáàbù tàwọn nínú iṣẹ́ tọ́nà ọba fi rán wọn òun náà ni pé kí wọ́n sọ fún àwọn ẹ̀dá bẹ ìgbà àdáṣe yìí nípa ìjọsìn fọlọ́ ọba wọ́n gbọ́dọ̀ máa sin ọlọ́run wà ṣìdáàbù tàwọn padà sílé kọ́dẹ̀ jìnnà sí kí ni ìmá sí kan nítorí àtúnṣe ọlọ́run ọba rahmatan bihi ọlọ́run bá gbé àwọn àdọ́bì dìde kí wọ́n lè máa jẹ́ ìdí àti ìjẹ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wà ìkọ́ ọmọ tàbí lẹ́kọ̀ọ́ jẹ́ àlẹ́ yìí ọlọ́run bá sì gbé wọn dìde kí wọ́n lè máa fi ẹ̀rín rinlẹ̀ lé wa lórí kọ́ máa fi ẹ̀rín rinlẹ̀ lé wa lórí sódà ẹjú ò bá ti ṣe tọ́lọ́run kò ní ní ẹsíùsì lọ́la téèyàn kò bá ṣe tọ́lọ́run kò ní ní ẹsíùsì orí pé wọ́n ṣàfi sọ fún un. yorùbá ní ẹni awí fún ọba tí ó gbọ́ so ohun tó jẹ́ ojúṣe yìí òun ni sọ fáwọn èèyàn wọ́n wá gbọ́wọ́ gbọ́ ó kù sí wọn lọ́wọ́ ṣùgbọ́n ojúṣe àwọn ànábì ọlọ́ọ̀ba ò lè jẹ́ kí wọ́n sọ fún wa. ọlọ́ọ̀ba ní alàmà ahàdè ìlẹ́kùn yaba ní adam ọlọ́ọ̀ ní ẹ̀yàn ọmọ ànábì adam ṣé mi ọlọ́ọ̀bù ti gba májèbú lọ́wọ́ yé mi allah dáhùn mi ṣe tọ́ pé ẹ gbọ́dọ̀ sí èṣù ìnáwó lákòmọ̀ àdúgbò mọ̀bí torí pé èṣù yìí ọ̀tá ayé tó fojú wọn ni wàá ní ibùdó ni nígbà tí mo ti wá ní ẹ má sí èṣù mo ní kẹ́ ẹ máa ṣe èmi ọlọ́run ọba àádá sí rọ́ọ̀tù mùsùlùmí eléyìí náà ní ojú ọ̀rọ̀ èmi ọlọ́run ọba ọlọ́run ọba sọ ní Qur'an pé Allahu yastafi minal malaikati rusulan wa minan nas ọlọ́run ọba ní ẹ̀rí dájúdájú ọlọ́run ọba máa ń ṣàdéṣà nínú àwọn màláìkà ó máa ń ṣàwọn lẹ́ṣà ló wá sí òṣìṣẹ́ kọ́nà ọba wà minan nas ọlọ́run sì máa ń ṣe àwọn ọkàn lẹ́ṣà nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí wọ́n lè jẹ́ òjíṣẹ́ iná máa ṣe ní ọlọ́run ọba oníbi ọba tí máa ń ọba tí sì máa ń rí gbogbo nǹkan ni. ọlọ́run ni wàá máa mi ka ilá ìdáná ló ń lẹ́yìn ọlọ́run ní ìròrí ìrí ànábì sọ̀rọ̀ àyè wọ̀sálà àárọ̀ ènìyàn kan ṣáájú nínú àwọn òjíṣẹ́ ilá ìdáná tó jẹ́ pé aṣọ wá ìdíkalẹ̀ fún wọn pàṣẹ ahla zikr in kuntum la ta'lamun tó bá jẹ́ pé ìbá mímọ̀ ẹbí àwọn onímọ̀ nífẹ̀ tẹ́yìn ọba ti mímọ̀ ọlọ́ọ̀bá sọ bòmí pé rúṣùlà ọlọ́run láwọn tá à ń sọ yìí òjíṣẹ́ ni wọ́n mo bá ṣe rí sì jẹ́ ti máa ń fúnni lérò dùnú wà mo rí àtẹ̀ntì máa ń fúnni ní àyíká yà fún àlè náà dára wọn ìṣòjà tó bá àyà rúṣùlù ìdí tá a fi gbé wọn dìde gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tí wọ́n máa fúnni ní ròdòwò tí wọ́n sì máa kìlọ̀ fúnni òun náà ni pé ọmọ ẹ̀dẹ́ èèyàn má bàa ní ẹ̀rí àwíjàre níwájú ọlọ́run ọba àlejò ọlá lẹ́yìn ìgbà tó lọ́ọ́ bá ti rán àwọn òṣìṣẹ́ dìde ọlọ́run bá sọ fún mi pé wàlàkọ́ni bá àdúrà fi kó lè kó mẹ́jọ rọ̀ sí ọlọ́run láti ohun táwọn òjíṣẹ́ ìmá sọ fún ọ̀yọ́ ni pé ẹ máa fi ọlọ́wọ́ ọba wà ṣiṣẹ́ ní gbogbo ọ̀hún ẹ sì jìnnà sí gbogbo ohun táwọn ọ̀nà máa ń sè lẹ́yìn ọlọ́wọ́ ọba ẹ jìnnà sí. so eléyìí jẹ́ ọ̀rọ̀ lápapọ̀ nípa pé àwọn ọlọ́wọ́ ọba àlekí ọlá ó gbé dìde fún wa àwọn òjíṣẹ́ ẹ wá rí ìní ìgbàgbọ́ sí àwọn òjíṣẹ́ ó kó àwọn kọ̀ọ̀kan sínú kí làwọn kọ̀ tábàlà ní ìgbàgbọ́ sóbi jẹ́ àléyìnà ànáàlámà wánúmìnà ànàmọ́ha ànàrìsà látàhùn min indillah ẹ sọ fún wa rí ànàrìsà látàhùn min indillah pé iṣẹ́ táwọn òṣìṣẹ́ ìmú wa àtọ̀dọ̀ náà bá wọ́n ti mú wa o laysa min indi iṣẹ́ tí wọ́n mú wá yìí kò ń ṣe láti ọ̀dọ̀ ara wọn ọlọ́run bá ló rọ wọn ọlọ́run ní wàkọ́ọ̀lù quran ala rajulin min al-qaryatayn azim ọlọ́run láwọn bẹ̀ẹ́ dé ènìyàn máa ń sọ wípé lawla nuzila hadha quran kí ló dé tí Qur'an yóò sọ kalẹ̀ láti ìlú ńlá méjì náà lórí arákùnrin àti sọ́hìn àwọn ìlú ìlú ńlá ni àwọn kèfèrí a máa sọ pé kí ló dé nígbà tó lọ ń fẹ́ ròjìṣẹ́ tó bá tiẹ̀ dé láàrin ọmọ lárúbáwá gan ni wáyé tí òwò ló ń wú mọ́kà kó rán àwọn èèyàn bíi Abu Lahab kó rán àwọn èèyàn bíi Abu Jahal kó rán àwọn èèyàn bíi Umayya àwọn alágbára nìyẹn àwọn businessmen àbí kó rán Abdul Muttalib tó jẹ́ kọ̀sọ́díà fún gbogbo òlu àbí kó tiẹ̀ wá rán ọmọ ẹ̀ tó jogún àbútọ́ọ̀lì kí ló dé tí òwú àwọn èèyàn ńláńlá báyìí tó rán wọn jẹ ọlọ́ọ̀bù lọ sí kó tún wò nú àwọn rìjáàlì àwọn èèyàn kó gbé wọn dìde ṣé ẹ̀mẹ́ pé lásán làwọn kọ̀ máa ń lò wọ́n wọ́n máa question authority ọlọ́wọ́ ọba. lawla nuzila hadha al-Qur'an ala rajulin min al-qaryatayn azim kí ló dé tí wọ́n ọ̀rọ̀ rajulun azim min al-qaryatayn kí ló dé tí òbí èèyàn ńlá kan ló máa rán aláwòye gidi ka ẹ̀ fún ìmọ̀ fà á rọ ẹjọ́ náà bá rò yìí pé ṣe bá rí ẹ gẹ́gẹ́ bí ọmọ òun kan fà á wà á ti gbà ẹ́ mọ́ra wàwá jẹjẹ kan bọ́ọ̀lù àǹfààdà àrí ẹ̀jẹ̀ tó dààmú àsìkò ìsọ́nà tiẹ̀ tó tiẹ̀ tó sọ́nà tiẹ̀ tó jọ́mọ orúkọ tiẹ̀ tó jọ́mọ orúkọ òun la wá fẹ́ rán èyí tí ò ní bàbá tí ò níyà èyí tí ò lówó èyí tí ò lágbára èyí tí ò lè kọ tí ò lè kà wáyé tó máa jẹ́ kó òun wá lọ́wọ́ bá wa ránṣẹ́ láwùlà ló sì là hadal Qur'an àlà rọ́jùlẹ̀ mi nàzọ̀ rẹ̀ yàtọ̀ ìlà àrí kí ló dé tí ò jẹ́ rọ́jùlẹ̀ nà àrí èèyàn ṣàkíyà kẹbí rọ àwọn personality oríṣiríṣi tí wọ́n lówó tí wọ́n lọ́lá ọlọ́wọ́n bá sì ní fàánù ní máa yorí ohun tó bá wù ní máa ń ṣe ẹtí ò jábọ̀ kọ́kọ́ ọlọ́wọ́n bá sì gbé ibi tẹ́ bá wo orílẹ̀ ayé àwọn tí wọ́n lówó jù lórílẹ̀ ayé àwọn tí wọ́n jámọ̀ kọ́kọ́ yìí àwọn tó ṣe pé tẹ bá lọ wo ìpìlẹ̀ wọn tẹ bá lọ wo ìpìlẹ̀ wọn ẹni pé wọn ń ṣe inú àwọn èèyàn tẹ̀lé sọ pé ìlọ ńlá lòlù ẹ jẹ́ àwọn nàìjíríà wa tó bá sọ pé èèyàn lówó nàìjíríà lẹ́yìn Dangote wà bẹ́ẹ̀ ṣé Dangote wà di ọmọ olówó ńlá rárá tá a nàìjíríà wa MC wa Abiola kọ́ ló ń fọ́ ọdún kẹ́rin nínú àwọn olówó ilé ayé tí nọ́mbà wọn wọ pé tọ́ bá ń kàlé ayé nọ́mbà báyìí lòun náà wà nígbà díẹ̀ lọ. gbogbo wa la mọ̀ sọ pé kò ń ṣọmọ olówó ọmọ atòkúta dìde ni ọmọ tálákà ni oríṣiríṣi ìtàn la máa ń gbọ́ pẹ́ wọn ò rówó ran ní lọ sí skul bó tiẹ̀ jẹ́ pé skul ọ̀fẹ́ nígbà yẹn àwọn basic needs èèyàn ní wọn ò máa rówó ran ṣùgbọ́n gbà tó náà bá fẹ́ gbólówó dìde nàìjíríà láwùlá nùzílà hazal quran àlà rọ́jú lé mìíràn kọrin yàtẹ̀ ní àwìn kéèyàn kọ́ wa sọ pé kí ló dé tí ò jẹ́ pé ah, wá ìtọ́nà ọmọ wa fi gbé Abíọ́lá dìde gẹ́gẹ́ bí olówó tí òun àwọn ọmọ olówó ńláńlá kan kó wá gbé wọn dìde gẹ́gẹ́ bí olówó kẹ bá wo àgbáyé ọmọ ẹgbẹ́ ènìyàn náà ẹ wà wọn tí wọn bá sọ pé èèyàn ní owó láyé ẹ wọn tó ní apple products iphone apple system àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ steve jobs nínú àwọn èèyàn tí olówó ni aláìlè ní tálíkà ni àbí bẹ́ẹ̀ kọ́ ni nínú àwọn tó lówó láyé tá a wà léyìí ẹni tó ní facebook ọmọ twenty to thirty years nínú àwọn tó lówó jù láyé léyìí ni ó sì jẹ́ nínú àwọn àmì àdùkìyàmọ̀ torí pàlọ́ ìsọ̀rọ̀ máa lò ẹ̀sẹ̀ náà ó ní ká bá ti dé èyí máa rí àwọn ọmọ kéékèèké táwọn náà máa jẹ́ ẹgbẹ́ tó lówó jù lágbàáyé àdókòsọ̀ máa lọ sí láti sọ. àǹtẹ́ni dáadáa amadu ọ̀bùrádà àwọn àmì ìrọ̀lẹ́ ayé pọ̀ lamẹ́ríkà dáadáa nínú ẹ̀ ní pé ẹ̀rí ọmọ ẹrú tá a máa di ọba tí ẹ̀mẹ́ pé ẹ tó padà di ọba àgbáyé gbà kan Obama ọmọ ẹrú ni sọ́dọ̀ máa wà ní wọ́sẹ̀lẹ̀ gbogbo àwọn ilé ìfẹ́ tó bá ronú á máa di oyé wa pé alánàbí ìfẹ́ òjíṣẹ́ ọlọ́ọ̀bà ni kí ó fi èrè fún mi. ọlọ́ọ̀bá wa dá wọn ló pé àwọn yaqsimuna rahmata rabbik ṣé àwọn ọlọ́fẹ́ máa pé lòbú wà ní rahma tó bá sọ pé rahma nínú túmọ̀ rahma àdìlógó wà tù ìjánàbí ọlọ́ọ̀bà àbí kí ọlọ́ọ̀bà generally àwọn yaqsimuna rahmata rabbik ṣé àwọn náà fẹ́ máa pe ẹ̀tọ́ náà máa fún lówó ẹ̀tọ́ náà wò ní fún lówó ẹ̀tọ́ náà máa ṣe lálágbára ẹ̀tọ́ náà máa ṣe lọ́lẹ̀ ẹ̀tọ́ náà máa ṣe lẹ́ tó nípò àtẹ̀jí òní nípò àhúnyà kọ̀sìmó ṣáwọn náà fẹ́ máa pe ni nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya ọlọ́run ní àwa ọlọ́run ọba jíjẹ mímu wọn nílọ́ lílo ẹtọ́ bá wù wá à ń ṣe lánàbí ẹtọ́ bá wù wá à ń ṣe lórí ìpè lánàbí ẹtọ́ bá sì wù wá òun ò ní gbọ́rọ̀ sánàbí lẹ́nu ẹtọ́ bá wà wọ́n lọ́wọ́ à ń ṣe ní olówó ẹtọ́ bá wù wá à ń jẹ́ kó wà middle class kò ní ní owó tó pọ̀ ṣùgbọ́n kò sì ní dààmú fún kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu ẹtọ́ bá sì wù wá à ní káwọ́ wà náà tálákà wá àwọn aláìní àwọn àdìmọ́sí àwọn oníbàárà nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya wa rafa'na ba'dahum fawqa ba'din darajat ọlọ́run ní àwọn náà bá a sì máa ń gbé wọn ga ní ipò a máa gbé wọn ga ní ipò ba'dahum fawqa ba'din àwọn kan wọn a máa ní ọlá ju àwọn kan lọ liyatakhidha ba'duhum ba'dan sukhriya káwọn kan lè máa mú àwọn ọkọ̀ ṣiṣẹ́ kan lè máa mú wọn gẹ́gẹ́ bí ìbọ̀ yìí pé àwọn ọmọọṣẹ́ mi nìyẹn àwọn staff mi nìyẹn àwọn ọmọlẹ́yìn mi nìyẹn àwọn ọmọ kéwù mi nìyẹn àwọn àwọn àwọn àwọn ọlọ́ọ̀ba ló ṣe bẹ́ẹ̀ o ọlọ́ọ̀ba ló ṣe bẹ́ẹ̀ president ò lè pe méjì country kan gbogbo ẹ̀ tó bá dẹ̀ jẹ́ ẹ̀ tó wà country ọmọọṣẹ́ ni wọ́n jẹ́ fún president ọjọ́ tó bí Buhari bó ṣe bí èmi àti nínú ọ̀nà ṣe bí ara obìnrin lòun lọ gbà jáde kò wá òkè alákọ̀ọ́lé lè mi àrárá o gẹ́gẹ́ bí àwọn kan tó ṣìnà àwọn ṣíà kọ́nà bá jà ṣìnà nígbà kan fẹ́ sọ nípa ìmọ̀ọ́mù wọn àlè mùsàgọ̀ ìmọ̀ọ́mù wọn tí wọ́n ń retí látara kan fẹ́ ṣe àfọ̀mọ́ fún un àwọn wá gbà pé ìmá jáde látara obìnrin ẹ̀gbẹ́ ni wọ́n ní kò jáde ìyẹ́ ò lóyún ẹ̀ oyún ẹ̀ kọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ kan báyìí ẹ̀ wà bẹ́ẹ̀ oyún ẹ̀ dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ìyẹ́ ẹ̀ ẹ wo làákàyè dà obì bọ́ so gbogbo gbà tí yẹ lóyún ẹ̀ nígbà tó tẹ̀fẹ́ jáde náà kò gba ojú ara yẹ jáde wọ́n fẹ́ ṣe àfọ̀mọ́ ẹ̀ ìmọ̀ọ̀mù tó ń retí nìyẹn tó bá wá ròyìn ìmọ̀ọ̀mù ti ṣí àrètí títí títí ẹ̀rí pé dàjà náà tó bá rò yẹ títí títí èyí pé dáadáa lọ rẹ kọ́nà ọba kó làwọn àmì fìtí náà. ọlọ́run ní láti lóko sámúlà bẹ̀yìn náà máa ìṣẹ́ náà fi àyà ti dúnìyà ọlọ́run la gbé wọn ga àwọn kan agbé wọn ga nípò nìyẹn dẹ́kìlá bàdú bàdú zòkòríyà wà rahmatu rabbika khayrun mimma yajma'un. لجعلنا لمن يكفر برحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهر. so ọlọ́ọ̀bá ń sọ fún wa bí wípé àwọn ànábì ọlọ́ọ̀bá òun lòún rán wọn òun lòún bá wọn fọ́gá nípò lórí àwọn ọkọ wọn ọlọ́ọ̀bá sí ọlọ́ọ̀bá àdékíọlá ó tún sọ fún wa ojú oyé wa anna ìmánu bíyì jẹ̀míyà. tá a bá fẹ́ nígbàgbọ́ nú àwọn ànábì ọlọ́run a gbọ́dọ̀ nígbàgbọ́ nú gbogbo wọn ni o. la nufarriqu bayna ahadin min rusuli. a ní máa sòpin yà láàrin wọn pé ànábì àwọn nọ̀sára òní Ìsá ànábì àwọn yẹ̀wúdí òun ni Mùsá ànábì àwọn gbá òun làwọ rárá o kulluhum anbiya'una gbogbo wọn ànábì wa ni wọ́n jẹ́ o gbogbo wọn pátápátá ànábì wa ni wọ́n jẹ́ o a ní ìgbàgbọ́ sí wọn man na'lamu nínú wa man lam na'lam ẹ̀ ń tà mọ̀ nínú wọn dúkìrọ̀ aw lam yuskar wọ́n dárúkọ ẹ̀ fún wa ni wọ́n dárúkọ ẹ̀ fún wa à ń gba gbogbo wọn pé ànábì ọlọ́run bá ní wọ́n ọlọ́run ní iná lẹ́dí iná yakuru nàbí láàyè wa rọ́sọ̀lẹ̀ ọlọ́run ẹ̀rí àwọn tí wọ́n ṣe kèfè tí wọ́n ṣe àìgbàgbọ́ sí ọlọ́run ọba àtàwọn òjíṣẹ́ rẹ̀ wáyúrí dúnà ayé bẹ́yìn aláhi wa rọ́sọ̀lẹ̀ tí wọ́n sì máa ń fẹ́ ṣe òpinya láàrin ọlọ́run ọba àtàwọn òjíṣẹ́ rẹ̀ wáyàkúlù tí wọ́n sì máa sọ lú ọ̀rọ̀ wọn pé númínú bìbá àbí wàdàkùn bìbá tí wọ́n máa ní àgbà wọn kan gbọ́ nínú àwọn ànábì ọlọ́run ṣùgbọ́n àgbà wọn kò gbọ́ wáyúrí ìdúrà yẹ tẹ́kìdù bẹ́yìnà dáàlì kàtẹ́lì ìlà ọlọ́run níbi tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ni wípé irú ìgbàgbọ́ báyìí wọ́n fẹ́ lò ó gẹ́gẹ́ bí ìrọ́bẹ́rẹ́ ni ṣé mọ̀ nígbà téèyàn bá ti lo gbànọ́bì kan gbọ́ àwọn nǹkan tó bá ti pé oníkálukú ànọ́bì tó bá pèpè sí á tẹ̀lé gbàgbọ́ èyí tí ò bá ti wá pé wa bóyá nọ́bì kan ó sọ̀rọ̀ fún wa wá òkè à ah, eléyìí ò bá fẹ́ ló wa mú o irú ẹni bí akọlù yìí àgbélé ìgbọ́n ti wà ṣùgbọ́n mùsùlùmí agbọ́dọ̀ gba ogun wọn gbọ́ o ọlọ́wọ́ bá lè kí ọlá ó ní wúlá ìka humul kafiruna haqqan ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ti lọ ń gba apá kan gbọ́nú àwọn òṣìṣẹ́ tí yóò gbà wọ́n kan gbọ́ ọlọ́run ní àwọn eléyìí ni kafiruna haqqan ọlọ́run náà lè ní kèfèrí lòdòdò ṣẹ́fẹ̀ sí àní onígbàgbọ́ òdòdò wùláìka ọmọlẹ́mọ̀mìnú rẹ̀ akọ̀ àwọn eléyìí ní onígbàgbọ́ òdòdò bẹ́ẹ̀ náà ni a ní kèfèrí òdòdò so ó dẹ̀ dábẹ́ gbogbo téèyàn bá ń ṣe kéèyàn máa ṣòdodo pẹ̀lú ẹ̀ tó bá fẹ́ jẹ́ múmin wọ́n ní téèyàn bá fẹ́ kó yorùbá ṣe máa ń sọ téèyàn bá fẹ́ ṣe ẹgbẹ́ tí ọba fẹ́ jẹ́ ọ̀ṣáká mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bọ̀ yorùbá ṣe bá ń sọ tó tó bá fẹ́ jẹ́ múmi jẹ́ múmi káyé mọ̀ ẹgbẹ́ múmi nìyẹn tó bá fẹ́ jẹ́ káfíìrì jẹ́ káfíìrì káyé mọ̀ ẹgbẹ́ káfíìrì nìyẹn má jẹ́ mùnàfìkì mùnàfìkì òun lẹ tí ò fẹ́ jẹ́ kébèrè kò sì fẹ́ jẹ́ múmi nìyí bẹ́ẹ̀ náà dáadé kàfẹ́ bí là ó fẹ́ wà láàrin méjì kò dẹ̀ pọ́ sílù àtàmọ́yù ó gbọ́dọ̀ jẹ́ kọ́mọ̀ ẹ̀ kí n tó yorùbá sọ pé tí ògùn ẹni bá dá ní lójú àbá fi ń gbá lóye a máa ń fọwọ́ ẹ̀ sọ̀yà ni pé a ah, àgbo yìí tẹ́ ẹ bá lò ó a ah, gbogbo jẹ̀díjẹ̀dí tó ń ba yíjà á di nǹkan gbàgbé àgbo yìí tẹ́ ẹ bá lò ó gbogbo ibà tó dà yín láàmú yẹn àgbo yìí tẹ́ ẹ bá lò ó akókóró ọlọ́jọ́ tó pẹ́ yẹn á di nǹkan gbàgbé tí ẹ̀sìn tó ń ṣe bá dẹ̀ lójú o lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé ah, ah i'm proud to be a woman i'm proud to be a muslim mo wà proud láti jẹ́ mùsùlùmí kó n gbọ́dọ̀ sí ìlú méjì rẹ̀ ẹni tó bá jẹ́ kèfèrí kó náà wà proud of ohun tó ń ṣe káfí gbọ́dọ̀ ha kọ̀ jẹ́ ká yóò mẹ́ pé kèfèrí yẹ kọ́nà má ṣe àwọn kèfèrí ìwọ́n tó dẹ̀ jẹ́ mọ́mí jẹ́ káwọn yọ mọ̀ nínú tó bá fi jẹ́ ká yóò mọ̀ pé mùmí níní òun náà ni pé tí wọ́n bá ti rí ẹ lọ́ọ̀kan wọ́n má ṣe máa béèrè ínsọ́ọ̀tì ni àmì mùsùlùmí àti ni gbogbo tí ìyọba máa fi yọ lọ́ọ̀kan tí wọ́n á fi mọ̀ pé mùsùlùmí ni ẹ o gbọ́dọ̀ yóò wà lára nínú ẹ̀ ní òògùn ẹ àtọ́bí ni ààbò ó ní ẹ fún ẹ fún ìtumọ̀ ẹ̀ ní pé kéèyàn bá fún nǹkan tó bá jẹ́ ọmọ ilẹ̀ ṣàbójúkúrò tí ẹ̀mẹ́ pẹ̀lú ìlọ irúgbọ́ ilẹ̀ ṣàbójúkúrò pé sákọ̀ pàṣẹ ṣe jẹ́ kó máa ẹgbàá láyè tó bá jẹ́ dandan ló lè kò lè ẹ̀fí ilẹ̀ tí ó máa kò lọ. tó di ẹ fi irúgbọ́ yẹn lẹ̀. ó ní lẹ́yìn náà ẹ má wé ti ṣòkòtò yín ẹ má wé ti aṣọ ẹ̀yìn ọkùnrin. yìí sì ti àfikún yẹn ní kíté náà lò fún ìyàwó ẹ̀ aṣọ wọ mùmìnì ànábì sallallahu alaihi wasallam ó ní izratul mu'min min adlati saqayhi thumma ila al-ka'bayhi ó ní ṣe rí aṣọ mùmìnì onígbàgbọ́ òdodo ibi tó yẹ kó dé òun náà ní kókó ẹ kí ló ń pè ojúkú báyìí ojúkú báyìí ni kó ti bẹ̀rẹ̀ ìyẹn ló dáa jùlọ aṣọ ànábì sallallahu alaihi wasallam kò kọjá ojúkú báyìí tá a bá fẹ́ kọ́ ṣe ànábì wa kó wa gbà láàyè ìyẹn kò wá láǹfààní àti ṣe tó múra ìlànà kààbẹ̀ yìí ó wá lè máa bọ̀ láti débi kókósẹ̀ fàgbà àfàlà lè láàyè kàkàkì náà tó bá ti wá jẹ́ ká fi ẹ kọjá kókósẹ̀ á iṣẹ́ náà ló ti ṣe yẹ ọ̀kọ́ má di àwọ̀ náà nínú tó máa fi dá wa mọ̀ òun náà nínú tó fi ń dá wa mọ̀ láwùjọ léèrè òun ni kí ṣòkòtò máa kò torí pé tẹ bá wò fún mọ trousers lọ́nu dictionary kókósẹ̀ náà ló ló dé ó ṣeé ṣe láwọn bòmí káwọn òyìnbó tó ní dictionary yẹn náà káwọn náà tó jẹ́ kó jẹ́ pé trousers àwọn òbí kọjá kókósẹ̀ so yìí ò sọ́wọ́ di mòmí ni ni mo fi ní láwùjọ ti wá bí èyí tó pọ̀ jù ni pé tó bá ti rí wọn ti ṣòkòtò ẹ̀ ń fò wá ti rí pé mùsùlùmí ni ẹ̀ tí ó fi yé so èyí tí yóò máa fi kọjá kókósẹ̀ tó kù yẹn ní kí tí ó ti yé torí pé táwọn ajíya yẹ ànábi sọ ma lọ sọlá rẹ kọmẹbi pé aṣọ tó lò ní bá fẹ́ wọ̀ kó kanlẹ̀ pátápátá lẹ́yìn tó bá tún wá kanlẹ̀ wọ́n wá ń pe sólọ kan ní zéìlù ìyẹn ní ìrù tí àìsí obìnrin bá jẹ́ fifty feet fàpẹrẹ àbí ká sọ pé àìsí ẹ jẹ́ four feet tó bá jẹ́ four feet kó wá rán aṣọ ẹ níbi five feet àbí four feet and a half ṣẹ́rí áàpù tó kù yẹn ni wọ́n pè ní ihò níbi ọwọ́ ẹ̀yìn aṣọ obìnrin ni ìyẹn láwa máa wọlẹ̀ ẹ ráwọ̀ obìnrin wọn kì í ṣe súnà yìí àyàfi ń tàbí ọba fẹ́ ṣe wẹ́dì bó tiẹ̀ jẹ́ pé súnà yìí náà máa ṣe ń jọ wẹ́dì wọ́n ti fa yìí tó pọ̀ lára lo súnà rẹpẹtẹ àbí bó lọ́ ṣe máa ránṣọ wẹ́dì gan-an ṣé wọ́n rọṣọ ọkùnrin wedding gown kọ́ wá rọ kó wá máa wọlé rárá ẹ̀rí pàṣẹ àwọn obìnrin yẹn wá rọ ká máa wọlé àdúgbẹ̀kọ́ ni wá rọ á máa wọlé bó ṣe wá rọ yẹn ẹ wá wúlú obìnrin yẹn kẹ wá advice ẹ pé torí ní káìsì wọ ọjọ́ wedding yẹn kó lè máa wọ lọ sọ́fíìsì bẹ́ẹ̀ tó bá fẹ́ wọ aṣọ mi jọ mi kó lè rọra lọ kì mọ́ kójú máa wọlé kẹ́kọ́ ah, ìyá aṣọ yín wọlé àbí mo ṣe wọ ọjọ́ wedding nìyẹn ẹ̀ complain ẹ jẹ́ máa wọ̀ báyìí ó tẹ láìsẹ̀sì fún mi kó ráìsì ìjọ wẹ́dì kí ló wá délẹ̀ fẹ́ kí wọ̀ bẹ́ẹ̀ o àkíkílé ah, god clean ni ah, ẹ̀jẹ̀ àmà clean ni ẹ̀ ah, aṣọ yìí máa kó dọ̀tí akọ ẹ̀gbẹ́ akọ bẹ́ẹ̀ àlọ́bí sọ́dún máa lò sọ́lá ní torí tó bá ti ṣe kó bẹ́ẹ̀ báyìí ó tún wọlé lọ aṣọ kó yẹ̀pẹ̀ ó ń kó bẹ́ẹ̀ ó ń kó yẹ̀pẹ̀ recycling ni iyẹ̀pẹ̀ tó kó yẹ ayé recycle ibẹ̀ tí ó ti yé kò bàrún ẹ̀jẹ̀ kódà tó bá tó wọn kọ́ṣẹ́ láti kò jùlọ ní tí òun bẹ̀rẹ̀ àwọn nǹkan tí a máa jẹ́ kó dá wa mọ̀ nìyẹn pé àwọn eléyìí ló rí lónà akọ báwọn eléyìí mú mi ní ni wọn àwọn ìṣe tó wá fi ń dá kèfèrí mọ́ náà pọ̀ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí ẹ̀rí wọn pé lèmi ṣòkòtò ẹlẹ́wọ̀n ni wọ́n máa ń ìṣe tí àwọn kèfèrí nìyẹn wọ́n á lọ sáàtì mùsùlùmí ò ṣe bẹ́ẹ̀ o.

látara pàṣọ táwọn tí ò balẹ̀ dáadáa nígbà tá a bá wá sùdù gbogbo táwọn sísàlẹ̀ tọ́sà sí wa kí ló bá padà ṣe àwa ka sókè wọn wá máa rí o tó wà sálẹ̀ ilé ìjọsìn ní aburú sáké èsì yòòdù sòkòlò ọba kó dáwà bí abíbẹ̀ kọ́ ni àfa ṣé bẹ́ẹ̀ kọ́ ló ti máa ń ṣẹlẹ̀ ní ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló fi jẹ́ fáṣọ kí mùsùlùmí fẹ́ máa wọ̀ lọ́kùnrin náà ẹ̀jẹ̀ kó balẹ̀ àwọn ṣáàtì wa tá a wọ̀ yẹn lọ́gọ̀rọ̀ ọgbà ó máa ń láwọn ṣòro yìí ló fi jẹ́ pé kò burú tí wọ́n bá wọ ṣáàtì jẹ́ kí ṣáàtì ti ẹkú kò wálẹ̀ dáadáa àwọn èèyàn lè wò ká ṣáàtì yẹn ní ìbáṣe wá rí bá another side ó tó mọ̀ àwọn èèyàn máa gbà ṣé bẹ́ẹ̀ fọ́ ọgbọ́n àwọn náà ti ṣe ní sùsà wọ́n ti wọ ṣòkòtò tí ò ní kọjá kókósẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ huwa alladhi arsala rasulahu bil huda wa dinil haqqi liyudhhirahu ala dini kulli ọlọ́run ní bẹ́ẹ̀ fọ ẹ̀sìn ọlọ́run ló bá padà borí báwọn yóò gbádà rẹ sí wọ́n gbádà rẹ sí àwọn ìlú kan láwọn olóyìnbó wọ́n practice Islam ṣùgbọ́n wọ́n ní ẹ̀fà sọ fún yín wọ́n dárúkọ ìkọ́nú àwọn tó ti jẹ́ past president Amẹ́ríkà àti Britain wọ́n ní gbogbo gbà àpò ayé ẹ̀ báyìí kóra máa wà bẹ́ẹ̀ torí àwọn rí bí ẹ̀kọ́ wà lójú ra ìdàbẹ́tẹ̀ yìí tó o bá fẹ́ bá kọ̀ ẹ̀sìn ọlọ́run bá náà ní alájẹgàba lórí gbogbo ẹ̀sìn so a gbọ́dọ̀ gba àwọn ànábì ọlọ́run bá a gbọ́dọ̀ gba àwọn gbọ́ gbogbo wọn pátápátá ọlọ́run bá ní àwọn tí wọ́n bá tí wọ́n bá ń gba àwọn apákan gbọ́ tí wọ́n gba àwọn apákan gbọ́ àwọn ẹni ní kèfèrí lódodo ọlọ́run bá lè fi ọlá ó ní wàá àtẹ́lẹ́ náà lè kí á fi rí ìta ìyà yẹpẹrẹ àti pèsè ẹlẹ̀ fún wọn o wà lẹ́bí náà má lóbi láti wá rọ́sọ̀lẹ̀ ọlọ́run iṣẹ́ eré yìí tẹ́ bá wá gbọ́ náà bá gbọ́ tẹ́ ti gba gbogbo àwọn àlọ́bí ọlọ́run bá gbọ́ wà lábí kó bẹ́ẹ̀ ní ahadi míníràn tẹ́ẹ̀sì kìí ṣòfò yà pé à ìsá yẹ kò ṣe wúláyé kàtà òfàlò bí ìyìnbó júrọ̀ hù ọlọ́run àwọn tó bá gba Ìsá gbọ́ tó gba Mùsá gbọ́ tó gba Muhammadu gbọ́ tó gba Harunu gbọ́ tó gba Yakubu gbọ́ ọlọ́run ní àwọn ẹni báyìí àfún wọn ní ẹ̀sọ́ wàkánà lọ́hùn ghafúrọ̀ rọ̀hìmà ọlọ́wọ́ bá sì ní ọba aláàánú ọba oníkẹyìn ọba nínú tá a tún gbọ́dọ̀ dì sọ́wọ́ nípa àwọn ànábì ọ̀nà ọba tá a gbọ́dọ̀ gbà anarisa aladahun wahida filibusul a gbọ́dọ̀ mọ̀ wípé àwọn ànábì yìí ń kọ́ iṣẹ́ tí gbogbo wọn wá jẹ́ iṣẹ́ kan ṣopere ni o risalatuhun wahida ìpilẹ̀ṣẹ̀ wọn ọ̀kan ṣoṣo ni wàyí adáhàwá ti ilà tawhid òun náà ni pé wọ́n wá pèpè sí ìmú ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo ni. wal akhlaqil hamida wọ́n sì wá pèpè sí àwọn ìwà bọ́lá ìwà dáadáa ìwà ọmọlúwàbí. ẹ nílànà bí ọlọ́run ọba kan kó sọ fáwọn yẹn pé kí wọ́n máa mutí ẹ nírà lọ́bì ọlọ́nkọ kó máa ṣe sì lọ àbí kó ní káwọn ọ̀yọ́ máa ṣe sì lọ ẹ nírí àwọn àlọ́bì ọlọ́ọba kan kó máa parọ́ àbí kó ní káwọn ọ̀yọ́ máa parọ́ ẹ nírà lọ́bì ọlọ́ọba tí wọ́n á ròyìn ẹ̀jú sí tí wọ́n sọ pé jáde àbó sọ káwọn ọ̀yọ́ máa jáde so dáadáa làwọn mú wa iṣẹ́ tó wá ṣe iṣẹ́ kan náà ni ní ọlọ́run ní ẹlẹ́yìn mùsùlùmí a ti ṣe ní òfin ẹ̀sìn fún yín o nínú ẹ̀sìn yìí máa wá sọ bí ní inú hà ohun tá a ṣe lófin ẹ̀sìn fún Nuh alayhi salam òfin ẹ̀sìn tá a fún Nuh òun la fún ẹ̀yin náà walladhi awhayna ilayhi àti ìṣe ló fi fún yín èyí ìta sọ̀kalẹ̀ fún ànábì muhammad sallallahu alayhi wa sallam máa wá sọ iná bíi ibrahim eléyìí tá ṣe lófin ẹ̀sìn fún ànábì Ibrahim wà Musa wà Isa eléyìí tá a ṣe ló fi ẹ̀sìn fún Isa àti Musa àti ṣe ló fi ẹ̀sìn òfin ẹ̀sìn bẹ́yìn náà kí lòfin náà an akimu dìín òun ni tó kí ẹ̀sìn ẹ̀sìn dúró wàlá àtàtà fárọ̀kù mi kẹ́sì má yà pa lórí ẹ̀sìn òun tọ́nà ọba fi máa wò níṣẹ́ ìlú wal kufru bi ba'dihim aw bi ahadihim kufru bihim téèyàn bá ti ṣe kèfèrí sí kọ́nú àwọn ànábì ọlọ́wọ́ ọba ó ti ṣe kèfèrí sí gbogbo wọn o. èmi mo gba gbọ́ èmi gbogbo gba gbọ́ èmi ni gbogbo ọmọ Musa gbàgbọ́ èmi Muhammad nìkan mi gbàgbọ́ à kèfèrí ni irú ẹni bẹ́ẹ̀ o. ànábì sallallahu alaihi wa sallam ó ní ma ahadun èèyàn kò ní gbọ́ nípa èmi yahudi àwọn nọ̀sọ̀rọ̀ ní yóò àwọn màjùsí bóyá nìyẹn yẹ̀wúdí ni nọ̀sára ni túmọ̀ náà yóò mí bí ma jí tùbí tí ó wá gbọ́ pé ànábì Muhammad sọ̀rọ̀ àṣálà ń sọ pé tí ó wá gba tí mo sọ yẹn ìlà káàna nínà pàbí náà àyàfi kẹ́ni wọ̀ lọ. tó tán bá tiẹ̀ pé ẹni tí ò bá ṣe mùsùlùmí ọmọ bóni lásìkò táwa yìí ọmọ lọ́ni o kò sí èmi ti bẹ̀rẹ̀ ilé ìsìnì bí gbogbo ẹ̀ ṣe máa sọ fún ènìyàn tó bá di christian tí ò bá ní parọ́ fún ẹ báwọn mùsùlùmí ṣé àbùjọ náà lọ́ máa wà nínú kí ló máa sọ àsọ̀gbẹ́ náà ni torí wọn máa ń sọ gbogbo gbà pé jésù ọlọ́run lọ gẹ́gẹ́ bí olúwa àdúgbò náà ṣe bá ń sọ pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó lè ní iye àìní ìfẹ̀kùn àbíbẹ̀kọ́ ni ìyá ilé ìpẹ̀kọ òun náà ní àlùjọ náà ẹni tí ó bá ti gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ lọ́dẹ̀ tó bá jẹ́ kírísítẹ̀ ẹni yẹn máa wọ̀ lọ tó àwọn ò ti gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà agbàkólúwa wa Allahu Rabbina Rabbuna tálólúwa wa Allah tálólúgbàlà wa Allah so ohun táwa gbà ní wípé opposite yẹn ẹni tí ò bá ti gba ọlọ́wọ́ ọba gẹ́gẹ́ bí olúwa rẹ̀ tí ò sì gba ọlọ́run bá gẹ́gẹ́ bí ẹni alárọ̀ṣe olùgbàlà ìwé ẹni bẹ́ẹ̀ kọ́ ìlọlùmọ̀wò ọlọ́run kó bá jẹ ká wọlọ. ọlọ́run bá ní kájúlábàjì ọlọ́run bá ní kọ́ọ̀mù náà ọlọ́run ní ẹ̀rí àwọn ọ̀jọ́ náà alimọ̀tẹ́lẹ̀ ọlọ́run ní wọ́n pe àwọn òjíṣẹ́ ọlọ́run bá nírọ̀ kazabat qawmu nuhin lil mursalin ọlọ́run ní àwọn ìjọ náà wọ́n pe àwọn òjíṣẹ́ nírọ́ òjíṣẹ́ mélòó lọ́wọ́ bá rántí àwọn ìjọ náà òjíṣẹ́ mélòó lọ́nà ọba rántí àwọn ìjọ náà náà òjíṣẹ́ kan tá ní ànọ́bì náà àbí ọlọ́wà ní àwọn ìjọ rẹ̀ wọ́n pe àwọn òjíṣẹ́ nírọ́ ìtumọ̀ ní pé tó bá ti pe lóòsù nírọ́ ó ti pe ìbùrọ̀yìnbọ̀ nírọ́ ó ti pe muhammadu nírọ́ ó ti pe ẹ̀yìnsá nírọ́ ó ti pe musa nírọ́ téèyàn bá ti ṣe kìfìrí pẹ̀lú kọ́ńdọ̀ àwọn àdọ́bí ọlọ́ọ̀ba ó ti ṣe kìfìrí pẹ̀lú gbogbo wọn. àwọn tọ́lọ̀ ọba dárúkọ nínú ọba ò dárúkọ wọn náà agbọ́dọ̀ gbà wọ́n gbọ́ ọlọ́wọ́ bá lè kí ọlá sọ fún wa wípé walaqad arsalna rusula min qablika ọlọ́wọ́ ní ìrìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam a ti rán àwọn òjíṣẹ́ ṣáájú rẹ̀ minhum ọlọ́wọ́ ló ń bẹ́nu wọn man qasasna alayhi ẹ̀ sọ fún ẹ nípa wọn aṣọ ìdánwò kùn wà minhum malam nafsusuhum alayhi ó sì bẹnu wọn ẹni tá a sọ nípa wọn fún òye wa sallallahu alaihi wasallam ṣùgbọ́n gbogbo wọn la gbọ́dọ̀ ṣe kiri agbọ́dọ̀ gbà wọ́n bọ́. nínú tí ìgbàgbọ́ náà wà òjíṣẹ́ ọlọ́run bá kó sínú tasdiquhu agbọ́dọ̀ gbà wọ́n ní òdodo wa qabulu ma akhbaru bihi gbogbo táwọn ànábì bá sọ fún wa agbọ́dọ̀ gbà kó òdodo tí wọ́n bá sọ nǹkan fún wa a gbọ́dọ̀ gbà kó lòlò rẹ̀ torí pé àwọn ànábì ọlọ́ọ̀ba láyà kìlíbù wọn kì í parọ́ wọn kì í parọ́ ọlọ́ọ̀ni yáyọ alẹ́bí iná amánù ọlọ́ọ̀ni ẹ̀yìn onígbàgbọ́ òdodo kọ̀nìjà akọmọ rọ̀ṣúlù ìlhàq ọlọ́ọ̀ni ànábì ti dé ó ti dé wá báyìí pẹ̀lú kíni ìlhàq pẹ̀lú òdodo mi rọ́bìkù láti ọ̀dọ̀ ọlọ́wọ́ báyìí fa áminu khayran lakum ẹ gbàgbọ́

wàtìbáàhùn wàtàhàkùnù iléyìn wàjibà a gbà wípé ìmá gbọ́rọ̀ sí àwọn ànábì ọlọ́ọ̀ba ìlẹ́nu ìmá tẹ̀lé wọn àti ìmá kó ẹjọ́ lọ felewo wọn tí nǹkan bá ṣẹlẹ̀ pé ilé ìlú ṣẹlẹ̀ yìí bóò la máa wá sí báyìí àti ṣe ibo la máa sí kóòtù ànábì kóòtù ṣèlíà ibẹ̀ la bá lọ kọ́lọ̀ kó ṣàlùkù wa tí ò bá jẹ́ náà lórí gbogbo àwọn kóòtù tó wà ń kalẹ̀ mùsùlùmí ò gbọdọ̀ ní bùkátà lọ rí tí ò bá di là lórí ló fi jẹ́ lọ́gọ̀rọ̀ bá tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ sí wa ká má ṣe gbìyànjú tó bá jẹ́ ọ̀tá lè lọ mọ́ṣáláṣí ká máa kẹjọ wa lọ mọ́ṣáláṣí níbi tí wọ́n ti fi òfin ọlọ́run dáa pé àpò owó tó dà yìí pọ̀ yìí kí wọ́n fi ìbẹ̀rù ọlọ́run bá kọ́ fi kọ́ gbogbo wa lọ́rùn ẹ ṣòdodo pẹ̀lú tó ṣẹlẹ̀ láàrin yìí tẹ́ ẹ bá ṣòdodo ọlọ́ba bá ṣe dáadáa pẹ̀lú àwa tó yẹ tábàdà òbí ti ṣẹlẹ̀ akọ̀tún wákàdọ̀ rẹ̀ torí wípé àwọn ṣe kọ́ọ̀sì gbogbo yìí wọ́n fẹ́ lórí ìbẹ̀rù ohun táwọn ọmọ ẹ̀mí yọba dárí jọlé lórí ẹ nígbà tí lágbájá tí lágbájá jà ẹ kóòtù dájọ́ wípé kó ṣe báyìí báyìí ó ti dòfin lè yẹ o ìyẹn kọ́ ló pè ní judicial president àbí ohun tó ti ṣẹlẹ̀ ní o ti adájọ́ kan ti fi dájọ́ ni bóyá adájọ́ tó fi dájọ́ ni bóyá bribe èmi àmọ́ bóyá ó ń bínú lọ́wọ́ ìyàwó ẹ̀ ti jáfe kó ti jáwé fún kó wọ́n ṣe mọ́ inú wa bí ló fi dájọ́ yẹn àmọ́ ìdájọ́ náà bá ti ṣe déédéé apá ti kọ́ lọ́ọ́ kó ṣàlùkù wa. ọlọ́ọ̀bá àlejòọlá ó sọ fún wa nínú ọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ olùwà bá sáwùnà mi rọ̀súlì ìlà àlìyòtọ́ àbí ìdèlà ọlọ́run ní àrùn àná bíi kọ̀ọ̀kan náà wò níṣẹ́ ọlọ́run yóò ṣe pé kẹ́lẹ́ tẹ̀lé wọn ọlọ́run ní pálawà ọlọ́run ọba búra ọlọ́run ní káàdọ̀ mi sọ fún wa pé àwọn èèyàn ní gbàgbọ́ hátà yóò hàkì ló ka fí máa ṣẹ́jà lọ́dọ̀ ìlọ. wọn ò tí ì lè tó nígbàgbọ́ òdodo títí títí tó fi jẹ́ pé gbogbo bá ṣẹlẹ̀ láàrin wọn ọ̀dọ̀ rẹ̀ àlọ́bí sọ màá sẹ́lá ni wọ́n máa kẹ́jọ́ wa pé kò ṣèdájọ́ fún wọn. fún wọn láyé bí gbogbo àkókò ìbáwọ̀jà bí mà kọ̀dọ̀ yìí. lẹ́yìn ìgbà tí wà lọ́bí bá ti wá dájọ́ wọn ò ní lé kò sínú kan nínú ẹ̀mí wọn ó tàbí òbí bá ti dá fún wọn lẹ́jọ́ kódà ètò rẹ̀ kò lòún jàre ṣùgbọ́n ẹnì kejì wa mẹjọ rò ó tó máa ń ṣẹlẹ̀ bí ẹjọ́ dídá náà nìyẹn èèyàn kan lè mẹjọ rò dé èèyàn kan lọ làbọ́dì sọ̀rọ̀ máa lọ sẹ́lá fi sọ pé ẹ máa kẹjọ́ wá báyìí ó sì ṣe é ṣe kó jẹ́ pé èèyàn kan lóyún à ah, ó mẹjọ rò dẹ́ni kejì lọ ètò bá kẹjọ wá bá mi tó wá mẹjọ rò sẹ́nu ẹ̀ dùn á tí mo wá lọ gbé ẹ̀sùn ẹlẹ́sọ̀ fún ó pẹ̀ pé iná ni mo pín lóun lọ́wọ́ yẹn o àlóbi tún jẹ́ ìgbà wọn sọ̀rọ̀ máa lò sẹ́nà sódà ìwọ tádájọ́ bá tiẹ̀ fẹ́ ṣe ẹjọ́ dá fún níbi tí mọ́ni bá ti wà òun gan láma sọ pé á adájọ́ ẹjọ́ tẹ̀ dá ìfòyí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n náà bá ń bà mí ẹ̀rí nǹkan yìí àwọn èèyàn afẹ́ máa fi nǹkan lẹ̀ pé á ẹ̀rú bà mí ó ṣeé ṣe kó jẹ́ tiẹ̀ torí nǹkan á máa jọra wọn lóòótọ́ ọwọ́ mi ló ti bá ti ní tòótọ́ ṣùgbọ́n mo tún wò ó tún lè jẹ́ tiẹ̀ àwọn èèyàn á máa fi nǹkan síra wọn ẹ jẹ́ kókó máa mú lọ ẹnì kejì náà máa ń fẹ́ ẹjọ́ máa mú lọ ẹjọ́ máa mú lọ ìyẹn ló ṣẹlẹ̀ láàrin àwọn kan nínú ìtàn wọ́n ní arákùnrin kan ó ní ilẹ̀ ọgbà ọgbà ìtóbi ó wá fẹ́ tà á ó wá tà á fún ẹlòmíì ẹni tó wá tà á fún yìí nígbà tí yẹn wá wọnú ọgbà yìí tó ń kọbẹ̀ tó ń roko ó bá bá àpò sáàgì kan bẹ̀ tó kún fún góòlù góòlù ló wà ní àpò sáàgì ọmọlúwàbí jọmọ yorùbá oríire dé àbíbẹ̀kọ ni ẹni tó ń gbàgbé owó sínú mọ́tò ẹ̀ wọ́n gbà pé owó sínú mọ́tò ẹ̀ tí ẹ̀mẹ̀ bá wò pé á ah, mo dẹ̀ fi ńlá lánàá láti jọ́ mẹ́ta yìí mo ṣáà rí pé wọ́n kọ̀ gbé orí kan wá fún mi ni á ah, òun ló délẹ̀ yìí á ah, kò tiẹ̀ ní wọ́ọ̀rì náà tí àbá ṣe ti sọ pé ẹ ẹ ṣe lọ police station bóyá kẹ́kọ́ kéde àbí radio station á lè á kí lọ́dọ̀ police station àwọn ọlọ́pàá nàìjíríà kódà fi kí aburú dé lórílẹ̀-èdè ọlọ́pàá lè pa ewì yẹn wọ́n sì gbowó lọ́wọ́ ẹ̀ pẹ̀lú àníyàn wípé táwọn bá tún fi ilẹ̀ tó bá padà gbọ́ pé èèyàn kan wọ́n yóò lè lọ sọ fún òtítì wá sọ́dọ̀ àwọn kò wá sí dédé mọ́. arákùnrin nígbà tó wá ṣẹlẹ̀ pé àwọn méjèèjì ẹni wá lọ ó wá rí owó yìí ó rí góòdì ó wá lọ bẹ́ẹ̀ tó talẹ̀ fún pé àbàbà ọmọ onílẹ̀ ọmọ onílẹ̀ irú àwọn ìṣẹ̀lẹ̀ ìmọ̀ fún ní àpèjúwe àwọn ètò láyé ìdíwájú àti báwa ṣe máa ń ṣe ọmọ onílẹ̀ bàbá ìwà lọ bá ilé pé yẹ sàǹgbà tí mo kọ́ mi ní orí ilẹ̀ yín tẹ sàfún mi yẹ mo mà bá gòdù bẹ̀ ẹni àkóbá gòdù bẹ̀ à kò sí lókè mi pẹ̀lú ẹ̀ ìgbà mo ti sálẹ̀ pẹ́ gbogbo tó bá wà lórí ẹ̀ ìwọ ló ní ẹni ìgbà jẹ́ àrárá o èmi báwo ẹni níwọ ló ní mi lè gbà lọ́wọ́ ẹ̀ o à má kó má fún mi lẹ́rù ẹlẹ́rù o ẹ̀rú bá bá àwọn méjèèjì mi à kí ni ká ti gbọ́ ilẹ̀ ní múra ní ọ̀rá góòlù bó ṣe lọ sí kóòtù nìyẹn jọ̀nà ẹ tó bá owó lórí ilẹ̀ òun ló tún lọ sùn ẹ tó talẹ̀ fún sí kóòtù ṣẹ́bẹ̀ kó táwọn máa ń sú èèyàn fún ni wípé ilẹ̀ tó tà fún mi àwọn kọ̀ọ̀kan tó ló wà lórí ẹ̀mí bá bẹ̀ ṣùgbọ́n èyí tí ò rà mọ́lẹ̀ ló bá bẹ̀ ẹni yóò wá fẹ́ gbà padà wá lọ sí kóòtù lọ sùn ẹ̀ sí kóòtù adájọ́ bá pe àwọn méjèèjì wọ́n bá rojọ́ eléyìí à òun ló ní góòdù orí ilẹ̀ ní mo ti bá àwọn ọmọbìnrin yẹn máa jẹ gba orí ilẹ̀ ni mo ti bá òun ní èmi kọ́ mo ní o ilẹ̀ ni mo ta fún wọ́n ṣàfà ọ̀rọ̀ yìí títí adájọ́ wá wò wípé kí ló ń bẹ ṣe adájọ́ wá béèrè ó ní ìrẹ bàbá onílẹ̀ ìjọ ní ọmọkùnrin àbọ̀mọbìnrin ìyẹn ní bẹ́ẹ̀ ni mo lọ́mọ kan ó béèrè lọ́wọ́ ẹ tó ralẹ̀ ìjẹ́wọ́ náà ní ọmọkùnrin àbọ́mọbìnrin òun náà sọ èyí tó ní adájọ́ wa sọ pé ohun tó máa ṣẹlẹ̀ ní wípé àwọn ọmọ yìí ìwọ tó lọ́mọkùnrin àti ìwọ tí o ní ọmọbìnrin tí ẹ bá lè gbà kí àwọn ọmọ yìí kí wọ́n fẹ́ra wọn táwọn ọmọ yìí ọba yọdún sí kí wọ́n fẹ́ra wọn àwọn dúkìá kan bá ní ilẹ̀ yìí kẹwa ló fáwọn ọ̀rọ̀ yẹn kó máa lọ fi ṣe nìyẹn. olùdádájọ́ sọ nìyẹn kẹ́mi fádájọ́ mi náà tún máa wò pé àti ló ṣàwọn eré àbí ká rán wọn lẹ́wọ̀n káfíìnì kan máa gbé bá dìbò kan ṣùgbọ́n ogun wọn parí ọlọ́wọ́ wa wọ́n ti dájọ́ wípé káwọn ọmọ yìí àwọn ọmọ yìí fẹ́ra wọn wọ́n sì fẹ́ kó kù ìfẹ́ wọn. ẹ̀rí láti wo fi wa wọ́n máa ń sọ̀rọ̀ kan àwa náà wọ́n ní gbangba káwa kékeré ni ìtàn taxi driver tí gbogbo wa ti bọ̀. wọ́n ní taxi driver èèyàn kan wọnú mọ́tò ẹ̀ ìwọ náà ti mọ̀ ìwọ náà ti mọ̀ tán ẹ̀ náà. wọ́n ní taxi driver táwọn èèyàn wọnú mọ́tò ẹ̀ wọ́n bá gbàgbé báàgì owó ńlá ẹni bá lọ rédíò station ó káàkiri pé kọjọ kọ́mọ̀ owó ẹ̀ tó mi owó ẹ̀ tó lówó dé kí ló padà ṣe bóyá bí ó padà bí owó ètò taxi driver àgbo àbófin ní pọ́ṣọ̀ tó pọ̀ rẹ̀ ṣe rí díẹ̀ tó dún yẹn ó tó ìyẹn ní àlùbáríkà a sì gbọ́ ẹ tó jẹ́ kó ra mọ́tò láti ìlú òyìnbó nígbà tó ń tú mọ́tò wọ́n bá wọ́n bá bá bóyá pound ní àbí dọ́là wọ́n bá ba nínú mọ́tò wọ́n bá bí kọ́tẹ́ tó ní mọ́tò yẹn ti fi pamọ́ sílẹ̀ ó sì rọra ṣe kí ni ó rọra dákẹ́ òògùn òun tó ń ra mọ́tò owó tó wà bẹ́ẹ̀ kọjú ọgbọ́n ta lónìí òun lòun ni sọkọ́ náà bá ṣe àlò tòbí payọ́ náà bá bá wà ìgbésí ayé wa á ṣe kí ni ìgbésí ayé wa tó. nínú àwọn kan tí a ti gbọ́dọ̀ mọ̀ pẹ̀lú àwọn ànábì ọlọ́wọ́n bá nípa pé àgbà wọn gbọ́ muwalatuhum wa mahabbatuhum a gbọ́dọ̀ máa mú àwọn ànábì ọlọ́wọ́n bá gẹ́gẹ́ bí ọ̀rẹ́ a gbọ́dọ̀ mú wọn lọ́rẹ̀ẹ́ ọlọ́run ní innama waliyukumullah wa rasuluhu ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo tẹ́ bá gbàgbọ́ tó tọ́ tí ọ̀rẹ́ yí àgbà òun ọba Allah subhanahu wa ọ̀rẹ́ yí àkọ́kọ́ òun ọba kọ́mọ bá ṣe ìlú wa lọ́rẹ̀ wa ọba tó ọ̀rẹ́ òun ni ànábì ọlọ́ọba sallallahu alaihi wasallam walladhina amanu àti àwọn onígbàgbọ́ òdodo la tusahibi illa mu'min ànábì sallallahu alaihi wasallam ó ní tí wọ́n bá fẹ́ mú yàn lọ́rẹ̀ẹ́ ó gbọ́dọ̀ mú yàn àyàfẹ́ onígbàgbọ́ wala tut'imu ta'amaka illa kafi tó bá wá fẹ́ fún yàn rẹ gbìyànjú kó jẹ́ pé tó kó bá jẹ́ pé wàá máa mọ́ daràn lóúnjẹ rẹ tí wàá tún máa fi strengthen ẹ̀ ẹ̀ tó mutí lọ́wọ́ àbá ẹ̀rọ oúnjẹ fún mi àbẹ́ tó mu gbó lọ́wọ́ ó wá oúnjẹ fún láti rí strengthen ní gbogbo mu. so wàdà tó fẹ́ mo tọ́ àmàkà ilà tẹ̀kí má fún yọkọ lóúnjẹ rẹ jẹ àyàfó nípa yọ lọ́wọ́ bá láti sọ ibi lábúmi òsì gbọdọ̀ rẹ àyàfó nípa gbòòrò ọlọ́run ní ẹ̀rí àwọn onígbàgbọ́ òdodo yìí àwọn tó jẹ́ pé yuqimuna salata wa yutuna zakata àwọn tó jẹ́ pé wọ́n máa ń gbé ìrun dúró wọ́n sì máa ń yọ zaka wa hum raki'un wọ́n sì máa ń tẹ̀ kọ̀kọ̀ fún ọlọ́wọ́ mi kọ́nà bá ṣe ṣe ní ọ̀rẹ́ mi wal ladina tó bá tún wà wọnú àwọn èèyàn tó kù àwọn onígbàgbọ́ òdodo lọ́rẹ́ fàyínà ṣìgbà wà ní ọmọlẹ hollywood ọlọ́ nírú àwọn ẹni báyìí àwọn ní ìjọ tọ́lọ́ àwọn ìjọ tọ́lọ́ sì ni àwọn ni wọ́n máa borí ẹni ilé ìdí àwọn kan tá a gbọ́dọ̀ gbà tá a bá ti di àgbà àwọn àdọ́bí ọlọ́wọ́ bá gbọ́ tá a bá gbà àdọ́bí gbọ́ a gbọ́dọ̀ gbà pé àwọn àdọ́bí ọlọ́wọ́ bá lè iṣẹ́ tí wọ́n mú wá ọlọ́wọ́ bá ló fi rán wọn a gbọ́dọ̀ gba gbogbo wọn gbọ́ lápapọ̀ ká má ṣe òfin àláàrin o a sì gbọ́dọ̀ mọ̀ pé iṣẹ́ tí wọ́n wá jẹ́ iṣẹ́ kan ṣòfèrè yìí a gbọ́dọ̀ gbàgbọ́ àwọn tó náà bá dárúkọ wọn nínú Quran àtàwọn tí wọ́n dárúkọ wọn a sì gbọ́dọ̀ gba gbogbo tó bá sọ fún wa kó dodo ni pé wọ́n parọ́ a gbọ́dọ̀ máa tẹ̀lé wọn ká máa fi ọ̀rọ̀ wọn ṣe ìdájọ́ ká mú wọn lọ́rẹ̀ ká sì lè wọn a kórìíra lọ́bí ọlọ́ọ̀ba téèyàn bá ti kórìíra lọ́bí ọlọ́ọ̀ba kan kò ṣe lórí kò ṣe òṣèlú náà wà muhimmatu àwọn ànábì ọlọ́wọ́ balẹ̀ kí ni ojúṣe wọn ṣùgbọ́n ṣáájú ká tó lọ síbẹ̀ àwọn tọ́lọ̀ bá dárúkọ ní Qur'an wọ́n jẹ́ twenty five àwọn náà ni Adam alayhisalam Adam ànábì ọlọ́wọ́ Noah ànábì ọlọ́wọ́ ìdírí ànábì ọlọ́wọ́ Lut ànábì ọlọ́wọ́ Ibrahim ànábì ọlọ́wọ́ ṣé àgbè nké ti bá bèrè mélòó mo ti dárúkọ ẹjọ mo ti dárúkọ ẹka fi gbọ́ Adam náà èsì dárúkọ ẹlú sẹẹlì Idris Ibrahim wọn ti mélòó odimaru Ishaq nínú àwọn àdọ́bí ọlọ́run Ismail nínú àwọn àdọ́bí ọlọ́run Yaakub nínú wọn ni Zakariya nínú àwọn àdóbi ọlọ́run yáhíyá nínú àwọn àdóbi ọlọ́run ọba ni zulukibli nínú àwọn àdóbi ọlọ́run ọba ni mi ń béèrè lọ́wọ́ yìí mo ń ta fún yìí ni musa nínú àwọn àdóbi ọlọ́run àwọn àdóbi ọlọ́run ọba ni harun nínú wọn ni Ìsá àti muhammad sallallahu alaihi wasallam nínú àwọn àdóbi ọlọ́run ni nínú àwọn àdóbi ọlọ́run ni nínú àwọn àdóbi ọlọ́run nínú àwọn ànábì ọlọ́run ni Dawud nínú àwọn ànábì ọlọ́run ni Sulaiman nínú àwọn ànábì ọlọ́run bá ní Ayub nínú àwọn ànábì ọlọ́run ni Yunus nínú àwọn ànábì ọlọ́run ni Ilyas nínú àwọn ànábì ọlọ́run ni Aliyasa'u nínú àwọn ànábì ọlọ́run ni mélòó ló fi dárúkọ wàhálà ní baríkà tó pọ̀ tí wọ́n ti ti dárúkọ tó gbàgede kọ́ sílẹ̀ mo rántí twenty four mi rántí ẹyọ kan ìkọ́nà ọmọ yẹn ti dárúkọ ẹ̀ àfa yusuf aláfa yusuf mọ́ṣáláṣí wa ṣùgbọ́n pàdé mi kọ́ sílẹ̀ bí lè ti ẹ̀rọ ẹ̀ rárá so ọmọkọ́ ti ó ti kà so kọ́nà ọba kò fi wá sí kò fi ẹ̀ dáadáa kí wàá ní mọ̀mí mọ́tò kí ni iṣẹ́ tọ́nà ọba fẹ́ káwọn ànábì ṣe àtàrífù bí ààlà bọ̀lọ́kọ̀ yìí àwọn ànábì ọlọ́run yìí nínú tí wọ́n wá jẹ́ iṣẹ́ fún wa òun náà ní nípa nǹkan tó pamọ́ ìmọ̀ kọ̀ọ̀kan àwọn nǹkan tó pamọ́ yìí ọlọ́ọ̀bá ti ẹ̀kọ́ àwọn àdọ́bí ọlọ́ọ̀bá bẹ̀ ọlọ́ọ̀bí yìí ọlọ́ọ̀bí Allah subhanahu wa ta'ala òun lọ́ba tó fàlà yóò àhàlẹ̀ ọlọ́wọ́ ti fi àṣírí kọ̀ọ̀kan yẹn yọ kọ̀ọ̀kan ìlà àmọ́ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọba bá mọ àwọn àdọ́bí ọlọ́run látara bẹ́ẹ̀ wọ́n ṣàlàyé ẹ̀ fún wa. nínú pamọ́ ṣùgbọ́n ìròyìn tá a mọ náà àwọn àdọ́bí yìí mọ wọn. ọ̀rọ̀ ìmọ̀ ni ọ̀rọ̀ nípa àwọn ìmọ̀ ni ọ̀rọ̀ nípa àwọn màláìkà ìmọ̀ ni àwọn òmọ̀ ṣùgbọ́n àtàrífù bí àṣìkáàrí ṣẹ̀ríà ọtún wá fi mọ̀ wá ohun tó jẹ́ òfin ẹ̀sìn òfin ọlọ́wọ́ ọba òfin ṣẹ̀ríà nínú tí àwọn àdọ́bí ọlọ́ọ̀bá wa fi mọ̀ wá nìyẹn ọlọ́ni huwa lẹ́ni bá a lóko mi yí náà rọ̀ súnlẹ̀ ọlọ́ni ọlọ́ọ̀bá lọ́ba tó gbé dìde nínú àwọn tí wọn mọ ọkọ tí wọn mọ ká ìyẹn làwọn lágbára ó gbé òjíṣẹ́ kan dìde yẹtùlọ àlẹ ìgbìmọ̀ ayé àti òjíṣẹ́ yìí máa ń kàkó wọn àwọn àmì ọlọ́ọ̀ba wọ́n ti sọ kíyì á sì máa fi fún wọn mọ́ á máa fi kọ́ ọkọ wọn mọ́ wọ́n yọ àlẹ́ ìwọ̀n ní kìtàbù àkíkìmọ̀ á sì máa kọ́ wọn ní Qur'an á sì máa kọ́ wọn ní sunna wà ìkàlù mi kọ́ mi lọ́la fi ìdọ̀lá lè mọ̀ mi tó sì jẹ́ pé ṣáájú kí Qur'an àti sunna yìí tó dé àwọn lágbáwá yìí oúnjẹ tó sọ ni nínú àwọn ohun tí ọlọ́run bá torí ẹ̀gbá wo iṣẹ́ yìí lè tẹ̀bílẹ̀ òru sáàlà òun ni pé iṣẹ́ tí ọlọ́run bá rán wọn kọ́ lè wò ní òkòkò wọn máa ń lọ sórí ìlàgbàlà ọlọ́run kò ti ta torí ẹ̀rọ àwọn òṣìṣẹ́ ní oṣù tí ọ̀rọ̀ àwọn ọlọ́run kọ́ lè wò ní gbogbo àyè kọ́ ṣàlàyé fáwọn èèyàn nínú iṣẹ́ wọn tààrí fún náà ti bílà wọ́n wá fi ọmọ ẹ̀dẹ́ ènìyàn torí ẹ̀ nínú tọ́nà bá fi tàkà rẹ̀ bí àwọn òṣìṣẹ́ ti lè yẹ ká lè mọ̀ pé màá bá kù ta lọ́nà wọn bá rẹ̀ màá ní ìlò kí lẹ̀ sí rẹ̀ wà máa nàbí yò ta lànàbí rẹ̀ àwọn ìdí ìlọ́nà ọba ti gbé àwọn ànàbí ọlọ́run ọba ti tàbá wo ànàbí Ibrahim alayhi nígbà tí ọlọ́run ọba náà dìde gẹ́gẹ́ bí ìtàn ìta ti máa ń sọ fún wa gbogbo ọba ẹ̀rí bó ṣe fi ọlọ́run ọba bó ṣe fi mọ àwọn èèyàn àwọn èèyàn tí Ibrahim pé wọ́n pẹ̀lú làákàyè làákàyè tó kún ó fi àpèjúwe lélẹ̀ fún wọn ní oríṣiríṣi ọ̀nà ẹ̀rí pé Ibrahim ní ìgbà tó pe àwọn èèyàn ó sọ fún wọn ó ní máa ta àbùkù kí ni sẹ́yìn kọ́ọ̀lù náà àbùkù àsìlámù ó sọ pé ah, àwọn òrìṣà yìí la wá ń pè wọn náà bọ́ọ̀lù láhà àbùkù àwọn òrìṣà yìí la rọ kiri ká wọn tá a máa ń ṣe tiwa bá ṣe bá bàbá wa tí wọ́n máa ń ṣe nìyẹn tó ń gbà ká ti bá wọn bẹ́ẹ̀ òun ló jẹ́ káwa náà máa ṣe wọ́n ti ẹbí ra wọn léèrè pé àwọn làǹkàdà àbá òun láyà àlàmú lọ ṣe àwọn làyà pẹ̀lú tó bá lọ jẹ́ pọ̀ bàbá wo nílà káyà bọ́ ọ̀rọ̀lú ló fa tó fi sin àwọn kan tí wọ́n ń sìn tó kọ́ náà bá kó ṣe àlọ́ wa ọlọ́run bá fẹ́ ká máa ronú tábà bá ọ̀rọ̀ kan wà lójú ọ̀nà kan ká ronú dáadáa ká bàjẹ́ látàkùn lórí àgbọ̀dọ̀ jẹ́ pọ̀lúpọ̀lú ìdá àṣàlẹ̀ náà fà sínú tọ́ọ̀nà bá ti ń ṣe dáadáa wá gbọ́dọ̀ máa ṣe dáadáa wà ìdá àṣàwò fà sínú tọ́ọ̀nà bá ti wò pé aburú làwọn fẹ́ máa ṣe dáadáa làwọn gbọ́dọ̀ máa ṣe Ibrahim pé àwọn èèyàn sákèjì nígbà tí ó rí wọn tí àwọn èèyàn rẹ̀ wọ́n ti oòrùn wọ́n ti òṣùpá Ibrahim sì pé wọ́n pẹ̀lú làákàyè nígbà tí alẹ́ lọ rọ àtẹ̀kábà ó ríra wọ̀ kọ́ ọ̀la hàdà rọ̀ ó sọ fún wọn pé àtẹlé ìlọ́lọ́wọ́ mi ilé tó tọ̀ lókè dáadáa yìí fálámà àfàlà nígbà tí ó ìràwọ̀ lọ kọ́ọ̀lá làwọn ìbòlà àfìlè à ilé tó máa ń wọ̀ yìí mí nífẹ̀ẹ́ kò gbọ́dọ̀ jọ́ lọ ohun tí máa ń wọ̀ ṣẹ́mi pé pẹ̀lú zibro ìbùsọ yìí lásán àwọn tó bá jẹ́ wípé nùjú ṣẹ́mi pé àwọn kan wà ìràwọ̀ làwọn ń ṣe kí nípa awòràwọ̀ àwọn ẹrú ràwọ̀ nìyẹn nígbà tí Ibrahim ti pàkíyèsí pé láwọn ìbòlà àfìlè ilé tó máa ń wọ̀ yìí ìmá wọ yẹn nígbà míì ṣẹlẹ̀ tó ń sin nǹkan tí ò ṣe ọlọ́wọ́ làákàyè yìí ọkọ̀ ní sí nígbà míì ọtọ́kọ̀ ní ìdílé pé kẹ́kọ̀ọ́ pè wọ́n sí làákàyè lágbàjáde lè nígbà tí ilẹ̀ ṣú Ibrahim rí ìràwọ̀ stars àwọn tó fẹ́ sìn gbà yẹn àwọn ti kó pàǹtí lọ́ máa fi ń sìràwọ̀ ijó orin nǹkan ọ̀gbọ̀n náà fi ń sìn wọ́n ti kó síta tó ní kálukú

bẹ́ẹ̀ náà ni gbogbo ìlànà táwọn èèyàn bá ń ṣe téèyàn bá jẹ́ political party kan léde ọjọ́ tó bá ti lóhun ti kàn fún òun dára yín ṣé ẹ gbogbo àléébù ẹ̀ náà sọ pé ọ̀daràn ni ẹ ajá ni tó bá ti ń gbó ẹjá ju nǹkan ti lẹ́nu adákẹ́ nígbà tí ti ara wọn ni ọjọ́ tó bá ti di ara ah, tá a wa náà ọjọ́ a ti wà mọ́ láti di ọ̀tá nígbà tí ibrahim sọ pé hádà rọ́bí ọlọ́run mi ni ó ìràwọ̀ yọ lọ tí ẹ mẹ́fà wọn tí wọ́n sin àwọn àwòràwọ̀ inú wa ti dá ti wa wọ́n fẹ́ fà á mọ́ra falamọ́ afàlà wọ́n máa wò kókè á ó ti dára wa nígbò nígbò wá di kówó tó wá ah anala òṣìbùlà àfìlì ah ọlọ́run ti máa ń wọ̀ báyìí mi nífẹ̀ẹ́ látara bí àwọn ọmọ arúgbó pé ah ọlọ́run ti máa ń wọ̀ ó túbọ̀ sí fásitì tó yọ yẹn nìkan ló lè ṣe wá láǹfààní àsìkò tó bá ti yàtọ̀ sásìkò yẹn kò láǹfààní mọ́ nìyẹn wo ilé òṣèlú ọlọ́run bàbá yẹn lọ látara bẹ́ẹ̀ àwọn awòràwọ̀ àlọ́bì ibrahim ti tọ̀ ó bá tún òjùpá náà bá tún jáde nígbà tó rí bẹ́ẹ̀ kọ́lá àdàrọ̀ bí ilé ìlọ́lọ́ omi àwọn tó jẹ́ pé fún moon làwọn tún bọ àwọn náà ti dára wa ọpẹ́ ìdìkọ́ náà wà ti wa inú wọn náà dùn ó ti wọn ó ti súnmọ́ wọn nígbà tó tún wípé kọ́ọ̀lá láìlàm yàtìrì rọ́bì làkùnlẹ́nà mi nàlùkọ́ mi gọ̀ọ̀lì á tọ́nà ò bá sọ mi sọ́nà bá máa bẹ́rù àwọn tó sọ nù àwọn tó jẹ́ kó ṣùpá ni wọ́n ń sìn àwa ò dá ìyẹn fẹ́mi tó sọ nù ni wa torí bọ̀ ibò ti sọ pé mo ti sọ nù báyìí tọ́nà ò bá tí ò bá sọ mi sọ́nà àwọn tó ti sọ nù yìí ni màá máa bẹ pẹ̀lú wọn ṣẹ̀fẹ̀ pé látara bẹ́ẹ̀ àwọn tó fi sọnù yìí ah, náà tó fẹ́ á sì yẹn fẹ́ tó sọnù ní wa ẹ̀yà jẹ́ ká fi ojú ọ̀nà pa sí ilẹ̀ wọn. falábọ̀rọ̀ àṣàmùsà ṣẹ́fẹ̀ kó ti jèrè àwọn awòràwọ̀ ó sì ti jèrè àwọn olóṣùpá báyìí fálàmà rọ àṣàmùsà gbogbo àwọn tó jẹ́ kó ru alẹ́ làwọn máa ń ṣèjọsìn Ibrahim ti sọ wọn sọ́nà ó ti jèrè ẹ̀mí wọn ó ti kó iyèméjì sí ọkọ̀ àwọn tí wọ́n fẹ́ gbà ó wá ku àwọn tó jẹ́ pé ńgbà tílẹ̀ bá mọ́ ti wọn nígbà tó di pé lẹ́mọ́ tó òru yọ bá a dí ọ̀tà ó yọ dáadáa àwọn tí wọ́n fẹ́ sùn ẹ̀ ní sábà mi sọ̀rọ̀ máa lù ọ̀sẹ̀ là ó ní lásọ̀láta bàdà lè fàjì bàdà sóbọ̀ hàtà tẹ̀rẹ̀fà àṣà ó ní lásọ̀láta bàdà sóbọ̀ ó ní kò sí ìrù lẹ́yìn àṣùbà ọ̀ǹtì tí òun bá ti yọ dáadáa. ṣe é ti tí òòrùn bá ṣe yọ yẹn ìgbà yẹn ni àwọn ọ̀gbádùn ṣam àwọn tí wọ́n máa ń ti òòrùn ìgbà yẹn ni wọ́n máa ń jáde tí wọ́n máa ń lọ sí. nígbà tó wá di àsìkò yẹn táwọn náà ti fẹ́ ṣe wọn Ibrahim bá sọ hada rọ́bì hada akbaru ẹ ni hada akbaru ẹ mọ bí inú àwọn tó ń fi òòrùn ṣe máa dùn ní ó ti akbaru sí ilé gbogbo àwọn náà tó kù inú tí wọn náà ti dùn fálámà fàlà wọn tún wà lórí yẹn gbà tó òun tún lọ kọ́ọ̀là yá kọ́ òbí á ẹ̀yìn ìyọnu gbogbo ẹ̀yin tẹ̀ ń fi ọ̀rọ̀ kí ni ìbàrí omi máa fi ṣe kó ọ̀rọ̀ tẹ̀ ń ṣe lè lè báyé sùn lọ lè lè báyé sùn lọ òun náà ti wọ ebi wà láti wá nìyí ẹ̀rí mi torí wọn á béèrè ah, nígbà tó olóòtú ìràwọ̀ ó sí òṣùpá oorun tó tún sọ pé tóbi o tún lóò sí mọ́ kí wàá ló fẹ́ máa sìn ó ní ìníwájú àtúwájú èmi mo da ojú mi kọ lẹ́yìn ìfàtọ̀rọ̀ sàmàwájú wọn àrùn ọ̀hánlé ẹni tó dá sọ́nà ẹni tó dálẹ̀ tó ti fá gbede méjèèjì òun náà ni òun wà lòṣùpá wà nìràwọ̀ wà òun lè mí dojú mi kọ báyìí tó mo fẹ́ máa sùn. wà á nà wà má á nà mi ní máa fẹ́ rú àwọn òṣèlú kọ́nà kó má ṣe là wá wà á di àwọn nǹkan ọ̀dọ̀ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ agreement pẹ̀lú ẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ agreement kí ló dé ẹ àwọn bàbá wa wọ́n ti ń sin òṣùpá ni àwọn bàbá wo òdùà wọ́n bọ́ ṣe ń sìn nìyẹn ṣọ̀gbó ọbàtálá bọ́ ṣe ń sìn nìyẹn abá àwọn bàbá wa ní ojú òṣogbo bọ́ ṣe ń sìn nìyẹn wọ́n wá bẹ̀rẹ̀ agreement pẹ̀lú ẹ̀ Ibrahim bá sọ pé atuhajuni fìlà ọlọ́run ò pamọ́ èyí náà ti di gbogbo tó ṣẹlẹ̀ practical satisfaction òòrùn tẹ̀ ń fi ó ti wọ̀ òṣùpá tẹ̀ ń fi ti wọ̀ ìràwọ̀ tẹ̀ ń fi ti wọ̀ ọ̀dọ̀ ọba tí ò kí ń wọ̀ nígbà kan tí ẹbẹ máa ẹbẹ máa dá òjò ẹ̀rọ wá kọ́ ní àdáà ọlọ́run ti di tèmi sọ́dọ̀ wàhálà àkọ́ fún mi ẹ̀ tún ṣe kú nàbí ilá ayé àṣà àrọ́bì ṣe ká ṣé rí gbogbo tẹ́ fẹ́ máa fi dẹ́rù bàbí yẹn ṣé fẹ́ kọ́ máa tún ẹ̀sìn ènìyàn ògùn á dẹ̀ pa ẹni ṣògùn á pa ẹni. ẹ àwọn òfin olúmọ olúmọ yìí á fi bẹ́ẹ̀ jà wọ́n á dẹ́rù báyìí wọ́n á ní wọ́n á rán egun sí ẹ wọ́n gbogbo nǹkan fẹ́ máa fi dẹ́rù yẹn kò ẹni tí mo ń bẹ̀rù òun náà lọ́nà wá sí àrọ́bíkú láṣẹ ilẹ̀ ìlímà ọlọ́wọ́n bá ìmọ̀ ẹ̀rọ kiri ká gbogbo nǹkan gbogbo tẹfẹ́ máa jó tẹfẹ́ máa fi bẹ̀rù bà mí yẹn ọlọ́wọ́n bá nímọ̀ ń pa ẹ̀ ẹ̀ mẹ́ pé ó kò sí ojú ìrọ́nà lọ́rùn ókè àwọn tó fẹ́ bá tèèyàn kan jẹ́ àwọn nǹkan kan ni wọ́n á jó pọ̀ ọlọ́run sì rí wọn bí tí wọ́n ti ń jó ọlọ́run rí wọn níbi tí wọ́n ti ń jó ibi tí wọ́n ti ń pèpè pèrò ọlọ́run bá rí wọn ọlọ́run bá sì lágbára láti da wọn o tí wọ́n fẹ́ kò pọ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ mẹ́wàá tó bá jẹ́ mẹ́sàn-án kò ní wọ́n sì kó mẹ́wàá pọ̀ lọ yọyọ fún kí ló nǹkan mẹ́wàá tí wọ́n pò pọ̀ ọlọ́run ọba àlékè ọlá nínú àwọn nǹkan mẹ́wàá yìí ọlọ́run ti ní kíkan ní ẹ bàjẹ́ kọ́tì ẹ̀ ló kù pọ̀ ṣé ẹ fẹ́ kọ́tọ́ kù pọ̀ yìí kò ní padà ṣiṣẹ́ ló fi jẹ́ pé wà mọ́ yẹ̀ṣẹ̀ wá kalẹ̀ aláàlọ́ ìfọwọ́ àhàgùn ẹ tó bá gbára lọ́nà wọn náà bá máa tó agbára ọlọ́run ọba nìkan ló yẹ kí èèyàn máa wá Ibrahim wa sọ fún wọn wípé afala àtàkàdàkàrú ẹ̀yin náà ẹ̀ lóye wà kẹ́yìnbá ọkùn máa ṣe ọ̀sùn bóòlù ẹ ṣe fẹ́ kó jẹ́ kí ni ká ti gbọ́ nígbò bá jẹ́ pé ṣọ̀gbọ́n ni mò ń bẹ̀rù nígbò bá jẹ́ pọ́ṣù òṣogbo mò ń bẹ̀rù ọ̀ṣun tó jẹ́ kó mi lásán ni ọ̀ṣun tí òṣùwò ní ọ̀ṣun ṣe ìpínlẹ̀ yìí kódà kò tún lọ fi ní ká ọ̀ṣun ṣe àbíbẹ̀kọ́ ọ̀ṣun ṣe state of ọ̀ṣun àmọ̀ ní tọ́jà bí yí gbogbo ẹ̀ state of ọ̀ṣun ọ̀ṣun ṣe kẹ̀mẹ́kẹ́ yẹn di wàhálà rẹpẹtẹ láàrin o kò kú òbí tó wà yẹn wáyé tí wọ́n wá máa fi dẹ́rù bá wọn tó wà lẹ́kọ̀ọ́ omi tó jẹ́ pé tí ò bá sómi lù gan wọ́n lè lọ fa dáàbò jáde ń bẹ̀ kọ́ ní sáìkù ẹ̀ káwọn èèyàn máa mú omi tọ́nà ọba dá wáyé tọ́nà ọba fi dẹ́rù wọn ẹ̀dá ọlọ́wọ́ ọba wala takhafuna annakum ashraktum billah wáyé tó jẹ́ pé ìyẹn wa máa dẹ́rù bàbí tó jẹ́ pé ẹ̀yin gbọ́ so fàáyù ìfàlùfẹ́ ilẹ̀ àhákòmìlẹ̀ àmọ̀ ṣé ẹ̀yin ló yẹ kẹ́ ní fàyàbalẹ̀ ni ẹ̀yin tẹ̀ ń ṣe nǹkan tó kéré sọ́dọ̀ àbáwá tá à se ṣe nǹkan tó jọ́nà ọba tó ga ju gbogbo nǹkan lọ èkó tó ga lò tẹ bá mọ̀ ẹ̀rí fọ́nà ọba ló yẹ ká fáyà ṣùgbọ́n tí ò bá ti mọ ọlọ́wọ́ ọba kò ní fáyà ọlọ́wọ́ ọba.

وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين tabaare tún ní béèrè lórí tí a fi sọ̀rọ̀ àti àwọn nǹkan bí ṣáàjú kí a tó parí ètò wa kọlọba fi wá ṣe gbogbo dáadáa eléyìí tá a gbọ́ lẹ́yìn kọlọba kò fi ṣe okùnfà dáadáa fún wa dáa wa ní sọ̀rọ̀ bá fàájú o. ìbéèrè tó ní bí mo ṣe jáde lọ. lọ́ba wo bóyá máa rí pankẹ́rẹ́ kó ṣàánú ètè mi torí tọ́lọ́hùn lọ́wọ́ pankẹ́rẹ́ kan wá mi. ènìyàn wá bá mi sọ pé àpá ká sílùú kan ní ànọ́bà ànọ́bọ̀ wà nígbà tó wá bèèrè ọ̀rọ̀ yẹn wá ní nítorí ọmọ òun

bí mo ṣe jáde mo sáré jáde lọ lẹ́yìn rẹ̀ gbé yẹn kò ní tó wá níbi tó ibi ẹ ṣe ìgbẹ́yìn. kọ́nà ń wá ṣe kò jẹ́ dáadáa tí a bá gbàgbé kútúbà wa ní ọjọ́ ọdúnwà àwa kìbú àwọn mọ̀wálẹ̀ àlèhìdáyà àwọn oṣù àwọn olùsìnkọ́ kí làwọn kan ti máa ń kọ́ díẹ̀ ní kúrò níbi ìdúró déédéé asọ́fún wa pé àwọn kọta fẹ́ dárúkọ fún wa jẹ́ bí twenty àwa bẹ̀rẹ̀ pẹ̀lú alákọ̀ọ́kọ́ òun náà ni àṣọ ìtọ́ni nínú tí ó yẹ kí èèyàn dúró délé lójú ọ̀nà ọlọ́run kò lè ṣù nínú àwọn ọ̀nà tó ṣù sí máa ń gbà nìyẹn èṣù a máa dààmú wa ṣùgbọ́n náà bá ti sọ fún wa gẹ́gẹ́ bá ti ṣàlàyé pé ọlọ́run bá ní ìnáwó lẹ́yìn sáláwù sòtọ́ọ̀nù على الذين آمنوا وعلى ربهم يتوكلون ọlọ́run ní ẹ̀rí ìṣòro ní kápá o nígbàláwò sultan alálẹ́bí náà mọ̀rọ̀ àwọn tó bá nígbàgbọ́ ìṣòro ní kápá ni wọ́n lórí irú tó ṣẹlẹ̀ yẹn bóyá bí yóò ṣe mùsùlùmí tó bá sì jẹ́ mùsùlùmí kò jẹ́ mùsùlùmí tó dúró déédéé ṣó àwọn tó bá jẹ́ tó dúró déédéé wa ala rabbihim yatawakkalun àtàwọn tó bá máa ń ṣe tó bá ní tàwákù tó bá ń gbára lọ́dọ̀ ẹni tó jẹ́ pé kí o fẹ́ jáde ló yẹ kó sọ pé bismillah tawakkaltu ala Allah la hawla wala quwwata illa billah nígbà tó lọ ṣọ́ọ̀bù náà ló sọ pé bismillah mò ń jáde lọ ṣọ́ọ̀bù ní orúkọ náà lọ tawakkaltu ala Allah mo gbára lọ́dọ̀ la hawla wala quwwata kò sí agbára kò sí ètò kò ìlà ìlà àyàfi pẹ̀lú ìrọ̀lẹ́ ọlọ́run ẹ tó bá sọ bẹ́ẹ̀ tí wọ́n ní lọ́rú owó yẹn tó kò ṣiṣẹ́. Ṣòkìyẹ ọlọ́run ní ìnáma sùtọ́nù wàhálà lẹ́bí náà yàtọ̀ wàláwù láwù wàlẹ́bí láwù ló ṣe é. ọlọ́run ní ẹ̀rí àwọn tí èṣù á máa ní kápá lé lórí àlẹ́bí náà yàtọ̀ wàláwù láwù àwọn tó bá mú èṣù lọ́rẹ̀. kóhùn náà tó jáde láàárọ̀ orúkọ èṣù ló pè é wọ́n ti ṣe àwọn oògùn kan fún tọ́dún wa máa fi gbárí kó tó jáde èṣù ló pè kó tó jáde irú àwọn ẹbí yẹn èṣù téṣù tí wọ́n rán wá tó bá ti lágbára jù yìí tó ń pè lọ ọjọ́ téṣù tí ẹ bá sì wá lágbára jù yìí tí wọ́n rán wá sí yẹn lọ ṣẹbẹ̀ pa burú yẹn lè má ṣẹlẹ̀ sí i wàlẹ̀ nínà ó níhìn mu ṣèkò àti àwọn tó bá jẹ́ olùṣẹ́bọ ẹni tí ò ṣe mùsùlùmí nírú àwọn tó lè ṣe ṣe rí kí nǹkan bá ń ṣẹlẹ̀ àdìpé nírọ́ ó máa ń ṣẹlẹ̀ kọ́ lọ́wọ́ kéèyàn kan rìtọ́nì mọ́nì bó ti mọ owó yẹn kú báyìí kówó yẹn padà sọ́dọ̀ àwọn tó lọ ó máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ kan ní sáìdì akẹ̀sọ́gbẹ̀ yẹn ni èyí tó wà lọ́nà lásù yẹn mo máa ń lọ kí ó ní ọ̀dọ̀ afá kan gbà yẹn mo wá lọ sílẹ̀ tí bá ti lọ láyé ìgbà yẹn ni ibì wà tí máa gbà kọjá gẹ́gẹ́ bí àpọ̀ máa ra fiber biscuit onísẹ̀lẹ̀ra ń gbà yẹn máa dẹ̀ ra pure water kí n tó lọ sọ́dọ̀ àfa mi mọ́ṣáláṣí ibi tí mo lọ. obìnrin wa lè mùsùlùmí ni bí mo ṣe débẹ̀ mo ṣàkóso tó ló ń pariwo ó dáfà ó ní kọ̀ọ̀kan ṣẹlẹ̀ sóòrò ó lè yọ̀kan ó wá ra káàdì two hundred naira bí nǹkan wò nígbà tó ń dẹ̀ máa tó dẹ̀ máa lọ inú bọ́ọ̀sì inú gbá tó ń gbé káàdì sí àtọwọ́ ìgbà tó wọ́n dẹ̀ máa padà níbẹ̀ gbogbo àwọn káàdì three thousand naira káàdì one thousand five káàdì one thousand òun ọ̀dẹ̀ bá gbogbo ẹgbẹ́ o àwọn ọ̀dọ́ máa ń gbà jọ mi ànábì wa Muhammad sọ̀rọ̀ àdìwọ̀sọ̀rọ̀ nínú hadith Abu Hurairah nígbà tí Abu Hurairah àdéhìsára rọ́ṣùmọ̀ rọ́bì aláàjù òun ni ó máa sọ́jú àwọn kan sọ̀dà kọ́ọ̀tù tó bá gbé wá wọ́n wá gbé dàbí dùn wọ́n fi sọ́dọ̀ àbúrera ṣèyítọ́ wá lóru ó wá jí àbúrera ó gbá mú èṣù bẹ̀ pé ìjọba sì rí láti bòmí láti rí àbúrera ni má débi mọ́ ṣèyítọ́ lọ ó wá gẹ́gẹ́ bí èèyàn ni o nígbò tún di ọjọ́ kejì ṣètò tún padà wá àbúrera tún gbá mú ó tún bẹ̀bẹ̀ ó tún lọ nígbò tún ọjọ́ kẹta èṣù yìí bá tún wá ó tún jalè àbúrírà tún gbawó nígbà tí àbúrírà wa gbawó nítorí ẹlẹ́ẹ̀kẹta ni màá mú ẹ lọ bá lórí sọ̀rọ̀ ayọ̀ tẹ́lẹ̀ lọ́la ṣètò wá sí pé jọ torí jọ lọ sórí mi lórí èmi gbọ́ngàn lè ṣù oṣù láàbù ó kí rẹ dáadáa èmi lè ṣù ó ní ṣùgbọ́n máa fún ẹ ní ìkọ̀kọ̀ tó bá ti lè fi mílẹ̀ máa fún ẹ ní ìkọ̀kọ̀ ikọ́ yẹn náà ni pé gbogbo ìgbà tó bá ti gbé nǹkan sílẹ̀ báyìí ka áyá tó kò sí sí èmi èsì òní lè wá gbé kí ni òní lè gbé lọ́wọ́ èsì èsù èsù òní kí ni o kò ní lè wá gbé o ṣùgbọ́n ọmọ ṣe èsù lè wá gbé o tí ó ti yé tí ẹ̀mẹ́fà ọmọ ń lọ bà àwọn ọmọ rọ́bà tí ẹ̀mẹ́fà ọmọ lẹ́yìn èsù ni wọ́n àwọn gọgọ kọ́ lè ṣù ó tí ò tí ò bá tọ́jú owó ẹ dáadáa àwọn pickpocket tó wá òkè àpótí káyà tó lòkò rí sí ìtinú àpòjì tó kó wọn síbẹ̀ àwọn pickpocket yìí lè gbé o ṣùgbọ́n ìbílí irú ìtò ṣẹlẹ̀ sẹ́ni yẹn tó lu àlùjọ ló wá sí owó ẹ̀ kò ní í ṣe so tẹ bá lè bẹni yẹn sọ̀rọ̀ pé tó bá lè ṣe Islam oògùn kan wà tó wà máa lò tó jẹ́ pé wọn ò tó bẹ́ẹ̀ èyí náà máa fọwọ́ pé àbí ah, ohun tí mo fẹ́ fún yín gbòdò fọwọ́ ẹ̀sọ̀ yìí àbí bẹ́ẹ̀ kọ́ ni yorùbá ní tó gun ẹni bá gbá ni tó bá dání nígbà máa ń fọwọ́ ẹ̀gbá ni àbí bẹ́ẹ̀ kọ́ ni èyí gẹ́gẹ́ bí mo ti sọ bẹ̀rẹ̀ àgbo yìí tẹ́ bá lò ẹ̀fọ́ rí yẹ máa sá lọ màlẹ́ríà yìí yẹ á sá lọ tí orí tó bá ti kà ọlọ́run máa dáàbò bò owó ẹ̀ àwọn èèyàn náà wá solution lọ fi ń káàkiri so àdìsí yẹn fi rinlẹ̀ pé nǹkan yẹn lè ṣe àwọn èèyàn lè lo àwùjọ lówá torí pálíjì ọ̀dọ́ wọn máa ń jáde ẹ̀yẹ́dì tó gbà sí ànábì Sulaiman alayhi salam nígbà pálíjì ọ̀dọ́ ń bá sọ̀rọ̀ àlùjọ̀dú yẹn sọ pé wà nígbà tó sọ wípé ana àti ìjàbí ó ní màá lọ bẹ́ẹ̀ gbé wá ṣáájú kí o tó ṣẹ́jú báyìí ó sì bá wájú ẹ̀ ó sì ti gbé ó ti gbé àpótí ọba yìí ó ti gbé dé kí ó ti yé náà ìkejì sọ wí bẹ́ẹ̀ ni bàbíkì ìkejì sọ fún pé màá lọ gbé wá wàhánà ó ní mo lágbára wàhánà àbí ó ní olùkọ́kọ̀tọ́ sì lé àwọn afáàsọ bẹ̀rẹ̀ pé torí tó pọ̀ nínú àwọn àlùjọ ní àwọn ènìyàn ọ̀daràn wọn máa ń jẹ sòrò mi jẹ́ wípé nǹkan báyẹn ó lè ṣẹlẹ̀ kí wọ́n sọ pé àwọn kan wá lo àlùjọ láti fi kówó èèyàn kan ṣùgbọ́n àwọn owó náà ni ẹ tí ò bá gbára lọ́dọ̀ ni ṣùgbọ́n tó fi ṣàkàrọ̀ tó káyà tó kò sí ó ka bismillah tawakkaltu ta'ala Allah la hawla wa la quwwata illa billah ọlọ́ba máa là ẹ́ bẹ́ẹ̀ tó kọ́nà tó wá ṣe kò ní ẹ lábẹ́ náà wà ní kò sàn. náà náà. Àwọn náà máa ń ṣe o bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n máa ń kí wọ́n ṣe máa ń kí ó yàtọ̀ sí tiwa ẹlòmíín wà tó jẹ́ pé oṣù wọn kọ́kọ́ ṣùgbọ́n lásán ni tó ti yé ọ̀gọ̀rọ̀ wọn sì lè ro tó máa ń kí lọ́dọ̀ fílà ni tó ti yé nígbà míì àwọn ànábì lè rìn tọ́nà bá ní kọ́ máa kírun wọn ni kò ní ní kọ́ pa àwọn ọmọlẹ́yìn wọn láṣẹ ẹ̀sìn kọ́ máa kírun ṣùgbọ́n ọ̀run tọ́nà bá fún ànábì sọ̀rọ̀ màlúù tẹ́lẹ̀ ó fún nínú fílà ó sì fún lọ́rùn yìí ó sì tún pa àwọn ọmọlẹ́yìn ẹ̀ tó pé wọ́n gbọ́dọ̀ máa kì í ó sì sọ fún wa bá ṣe máa irú títí wà ní ayé ìrò tó jẹ́ fónírùkù oníṣùkù atúnírò tó jẹ́ pé kò ní ṣùkù tó jẹ́ pé kò ní bó ti àwọn ọdún wọn ti sùdù àwọn àdọ́bí méjì wà èrò tí wọ́n sùdùdù lásán ni àwọn orúkọ ṣùgbọ́n wa èrò wà tó jẹ́ pé a máa rùkú bí a máa sùdùdù bẹ́ẹ̀ èrò wà tó jẹ́ pé akọ̀ máa ń sùdùdù nìkan ni èrò sì wà tó jẹ́ pé a máa ń rùkú nìkan ni èwo ni èrò tó jẹ́ pé a máa ń rùkú nìkan tó bá dọjọ́ mi jẹ́ àlà kọ́lọ́ tó wá ṣe kò fẹ́ dáadáa irú omi sì wà tó jẹ́ pé kò ní rúkú kò ní sùn ṣe ẹja mọ̀ yẹn ẹmọ̀ yẹn àlù kọ́nà má ṣe jẹ́ kọ́ tún sí gbogbo wa náà lára àwọn tabarẹ́ bí amírú mi ò bábarẹ́ bí òbí kí o fẹ́ ọ̀kan lára ṣùkọ́nà jẹ́ kọ́ lè kí o sáwa náà lára torí pẹ́lú bí àkókò tó ní ráwọ̀ yọ̀ kí o sí lára kọ́nà kó ti wá ṣe kò ní ẹ̀rọ rẹ̀ الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين Thank you.